وخلق منها زوجها وبص منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساهلون به والأرحام إن الله كان عليكم رقيبا وبعد وقنفون الله وبعد ọba tí ó tún sẹ́mi wa láti ìjẹ́ ọjọ́ di àsìkò yìí ọlọ́ọ̀bá iná ni a fi ọpẹ́ fún òun náà ni a sì fi ọpẹ́ mà a béèrè àánú ọlọ́wọ́n ọba yìí a sì béèrè ìdẹ̀kùn rẹ̀ abẹ́rẹ́ àgbéga rẹ̀ kó má ṣàṣe fún ẹnì kọ̀ọ̀kan wa àwa tọrọ ìkíláàsù lọ́dọ̀ rẹ̀ èyí tí máa fi ń ṣàánú àwọn ẹrú rẹ̀ tòótọ́ kó má ṣàfi ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. insha Allah àtọmọ tẹ̀síwájú lérí tíra wa tí a pè ní al-jawab al-jawab al-kafi liman sahala ani dawa'i èsì ọ̀rọ̀ tó múnádóko tí al ibn al-qayyim rahimahullah tí wọ́n fi fèsì fún ẹni tí ń béèrè nípa nǹkan tí ó máa jẹ́ ìwòsàn èyí tí yóò sì máa jẹ́ òògùn tí yóò sì máa wòyàn sàn fún àrùn tí ń ṣe gbogbo ọmọ ènìyàn níbi ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀. a ti sọ oríṣiríṣi àwọn topic fúnra wa lórí àwọn tọ́jọmọ́ àwọn nǹkan tí máa fa tí ẹ̀ṣẹ̀ máa fà fún yàn ní aburú láyé àti àwọn orípa ẹ̀ṣẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ èyí tí a fi sọ̀rọ̀ káyìn òun náà ni pé ẹ̀sẹ̀ yìí a máa nú àwọn aburú tí máa kó báyàn àti nú àwọn ìjìyà tọ́lọ́run bá aláà fi tí máa ń jẹ́ kí sábàbí rẹ̀ òun náà ni pé yóò jẹ́ kí ọba yóò jẹ́ ó fúyẹ́ nínú ẹ̀mí ẹni tí máa ń ṣe ọba ìbí ọba lọ́kàn gbogbo olùṣẹ́ ọlọ́run ọba. inshallah ta'ala tọ́pìkì wa ti òní òun náà la pè ní alimaasi ìmá ọlọ́run ọba subhanahu wa ta'ala ìmá tẹ̀sítẹ́dìí nìṣíyánulọ́hì nìṣíyánulọ́hì lẹ́àbùdì. ìmá ń pèpè fún kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́ gbàgbé ẹrú ẹ̀. yaani adunob ká máa ṣe ọlọ́run ọba lọ́tún lọ́sì ká kò lá láti wo pé kí ọba fẹ́ kí lọ́lọ́run ọba ọ̀fẹ́ kí làwọn àlà ọlọ́run ọba tí ọlọ́run ọba ọ̀fẹ́ ká débẹ̀ kéèyàn máa wá ṣe ẹ̀yìn lè ábùdì ìmọ̀ ẹ́ pèpè. fún kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́ gbàgbé irú ẹrú fẹ́ báyìí tí irú ìṣẹ̀lẹ̀ báyìí ń ṣẹlẹ̀ sí nínú ìgbésí ayé rẹ̀. eléyìí ni láláì tí lọ síwájú rárá a rí pé aburú ńlá ni. gbogbo aláàkẹsẹ̀ kún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọ̀kẹsẹ̀ kún adẹ̀sọ fúnra wa pé ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ táwọn èèyàn ń dá yìí ẹ̀ṣẹ̀ tí wọ́n ń dá yìí òun náà lọ fa ìyà èyí tí ń ṣẹlẹ̀ sí wa lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn ní ìyá coronavirus tá a mọ̀ sí covid nineteen ara ẹ̀ṣẹ̀ tá à ń dá náà ni tá a sì ń tọrọ tá à ń pè wá ṣàkíyèsí gbogbo akáfẹsẹ̀ ẹlẹ̀ tọmọ nàìjíríà bá gbìyànjú láti fẹsẹ̀ tọwọ́ rẹ̀ ẹlẹ̀ tí wọ́n sáfẹsẹ̀ tí wọ́n di asáfẹsẹ̀ ajìnàsẹ́sẹ̀ Ah yìí ó ṣe é ṣe kó ti dáwọ́ dó o ìyá tí ń jẹ wá yìí ó ṣe é ṣe wa ìtún lè sí ni kọ́sàn lára wa ń ṣegẹ́ni ìtún lè sí ni àsìkò tọ́lọ̀ ń fìyà jẹ wá lọ́wọ́ àsìkò tí ọlọ́run ọba ń fìyà jẹ wá lọ́wọ́ àsìkò yẹn náà làwọn èèyàn tún wá ń dáràn sí. àmọ́ wá gbọ́ lónìí lásìkò tá a wà yìí káwọn yẹn wá ń rèpù àwọn obìnrin wọ́n rèpù débi pé wọ́n rèpù ọmọ ọmọ ọmọ ọmọ oṣù mẹ́fà ọmọ oṣù mẹ́fà ọmọ oṣù mẹ́ta ẹ̀rí pé eléyìí fìtínà ńlá ni èso ti wá jọba nínú ọpọlọ àwọn ọmọ nìyẹn èso ti jọba nínú ọpọlọ àwọn ọmọ nàìjíríà wọn ò rí ẹsẹ̀ sí kankan mọ́ kẹ́ẹ̀tún wọn máa rèbù ẹ̀tún wọn rèbù obìnrin àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tí wọn ò tíì àfa bí ìbá ṣe ti dàrú ọpọlọ yẹn gan ti tọ́ọ̀nù ó ti kó ní títẹ ènìyàn ó ti di ti kíni tẹranko kéèyàn wá gbé ọmọ oṣù méjì oṣù mẹ́ta kọ́ wá ní ọ̀fẹ́ kí nǹkan ọmọkùnrin bọ̀ lára kí lọ bóladùn yẹn wa ti tọ́ọ̀mù ọpọlọ yẹn ti yí padà ó ti àsìkò tá à ń sọ pé káwọn èèyàn kí wọ́n rìdíùsì aburú káfa aburú sílẹ̀ ká má dédé ẹ̀ mọ́ àsìkò yẹn gẹ́ẹ́ náà wọn lékún ní sí. min fitnatillah eléyìí nínú àwọn àdánwò ọlọ́wọ́n ọba ni àdánwò ńlá ni o káwá rí ọ̀nkù kó mú kó mú ọmọ ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ kó kì í má lẹ̀ ayé ti da burúkú bóyá bóyá owó ni wọ́n sì fi ń wá ọlọ́run lọ́mọ̀ bóyá owó ni wọ́n fi ń wá ọlọ́run lọ́mọ̀ yọ kàn wá o sòkàlùkù kan fi àwọn nǹkan yìí wọ́n fi ń dára torí ẹ̀ ló fi jẹ́ pé nínú àwọn wàmí ni okó bàtẹ alimaasi nínú àwọn ìyàtọ̀ lọ́wọ́ máa fi jẹ àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn tí ń dẹ́ṣẹ̀ káàkiri òun náà ni pé ha ẹ̀yìn. ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ a máa béèrè fún nìṣíyánulọ́hí lẹ́àbùdìhí wọ́tárìkàwò ẹ̀ṣẹ̀ ọ máa béèrè pé yọ máa pèpè lọ sí ibi ntọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tí ó fi gbàgbé ẹrú rẹ̀ kalẹ̀ ìgbàgbé tá à ń sọ yìí kì í ṣe pé gbàgbé pé kọ́lọ́run wá gbàgbé tí ò ní màmá ìgbàgbé kó fìyà jẹyàn kọ́ gbàgbé yàn sínú ìyà láì ṣe pé yàn ọmọ abálọ́lọ́run gbàgbé kì í ṣe ló gbàgbé tiẹ̀ o sọ̀bùkúgbà mi ni máa ń ṣẹlẹ̀ sí wa yọ̀sẹ̀lẹ̀ sí wa ń gbà mí kí ẹ sọ fẹ́ lòmíì pé tó bá sọ pé ò rí mi èmi náà ó ṣe bí ẹni pé mi ì rí ọ èmi náà ò rí ọ tí ẹ fẹ́ mọ ibi tọ́ wà mi ì fẹ́ mẹyẹ tó sú ọ ó rí i pé máa ń ṣẹlẹ̀ sí wa lọ́pọ̀lọpọ̀ tabarẹ́ nìkan tí wọ́n fẹ́ máa ṣàkọ àbí wọ́n fẹ́ máa fi wá pa á àwa náà ó ṣe bí ẹ ẹ so a ṣe bí ẹni pa àti ẹ̀ nígà kó sí àti ẹ̀ mọ̀ pé ṣe nǹkan àti ẹ̀ mọ̀ pé ẹ̀ sí bẹ́ẹ̀ sì ni a mọ̀ pé ẹ̀sìn irú bẹ́ẹ̀ lọ́lọ́run bá ń sọ fún wa. ìwọ tó bá ti lóòní gbọ́ràn tó lọ́mọ dẹ́sẹ̀ náà ni ojoojúmọ́ lẹ̀ ń peléke sí níbi ẹ̀sẹ̀ ẹ̀ ti ẹ̀rọ onújọ́ kẹ̀kẹ́ pàwọ́ kẹ́ ìwàdà kẹ́ sá lọ sọ́dọ̀ ọlọ́run ọba sá lára ìyá ọlọ́run wàhálà ọlọ́run ọba tí máa kó báwọn ẹlẹ́sẹ̀ lélẹ̀ tí máa kó báwọn ẹlẹ́sẹ̀ lélẹ̀ eléyìí ń sọ fún wa pé bẹ́ẹ̀ bá jáwọ́ ọlọ́mọdé ojú báyìí lọ torí ẹ̀ ọlọ́run ọba máa gbàgbé ẹ̀yìn ẹlẹ́sẹ̀ yọ gbàgbé yín sínú ìyà ọ̀rẹ́ tí yín o yóò sì fún yín lẹ́bẹ̀ẹ́ yóò sì bẹ̀rẹ̀ ní pọ́n òrí ẹ̀rí bí àti ń jẹ́ láti jọ́ yín náà láti bí oṣù mẹ́ta tá a ti kó sí i. ẹwà àwọn yòókù lágbàáyé àwọn tó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn àwọn ti kó sí láti bí kíni bóyá láti nǹkan bíi parí ọdún tó lọ làwọn ti kó sí oṣù kẹfà kọ́ làwà yìí ọlọ́mọdé kejì ọba wa ń so ẹ̀ṣẹ̀ a máa fa kọ́lọ́wọ́n ọba àlá kọ́ da ẹrú dára rẹ̀ láàrin wa àtẹ̀sù tí wọ́n jọ dọ́mọ ẹ̀yà ẹ̀ṣẹ̀ a máa fa kọ́lọ́wọ́n ọba àlá kọ́ dáyàn dá kọ́ dáyàn dárú nǹkan báyìí kọ́ gbàgbé yàn kalẹ̀ pé wọ́n àtẹ̀sù ẹ̀ máa báyìí ẹkú efe lẹ́yìn fẹ́ sọnù ó ti yé nísìn ọ̀yá ọlọ́run bá náà wà á kẹ́kọ̀ọ́ ti sọnù yín falamma zaagu azaaga Allahu qulubahum ọlọ́run nígbà tẹ́ ẹ lẹ́yìn fẹ́ yàtọ̀ ọba torí ẹ gbogbo ọjọ́ ti wá di pé ẹ̀sẹ̀ wá lídìí yàn pé ọba kó gbàgbé kó fihàn lẹ̀ sínú aburú báyìí eléyìí túmọ̀ sí pé haza ahalakul halak alladhi la yurja minhu najat ìparun tó ju parun lọ lélẹ́yìí èyí tí ò rọrùn kéèyàn tó máa ro kan pé bóyá èèyàn máa là nínú àbẹ́yàn nílà nínú ẹ̀ nítorí pé ọlọ́run bá aláàtí payàn tì ọ́ dáyàn àti sùdára wọn pé ẹ máa bá yí eléyìí eléyìí tá à ń sọ lásìkò yìí pè wá pé le tó lágbára yìí torí ìyà tó lágbára ni tó dá wa wa wa tá a ti dáyé ọmọgbà tá a dáyé ọmọ bá ṣe lò ó a kó kó fìyàn min àádọ́ min alùkùbáàt nínú èyí tó tóbi jù nínú ni. kọ́lọ́n bá rẹ̀ ya gbàgbé kọmọ kalẹ̀ yà sí ọ ìyá ńlá ni o tabani kó lórí ìlú gan kọ gbàgbé wa kalẹ kọ́ gbàgbé èèyàn kalẹ̀ kọ́mọ yà sí yàn á rí pé ìyá ni ọ jẹ fún àwọn ọmọ ìlú náà olórí ni ọ yà sí yín bí bóyá amúrọ̀bà ní ni bóyá àwọn ta ní dààmú yín nù lónìí bóyá ajé yín ọrọ̀ owó yín náà ni ò ni òwò yẹn ò lọ́wájú sí àwọn nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ nínú ìgbésí ayé yín wọ́n á fi yín lẹ̀ wọ́n á ń ba yí sẹ́mi pé àdánwò ni fún wa tí irú bá ṣẹlẹ̀ ká tó wá sọ pé ọba tó dá wa rọ́bùl ibad ọba tó ní gbogbo wa tó lili lílọ wa tó ní bíbọ̀ wa ọba tí ń fún wa ní gbogbo nǹkan kó wá gbàgbé yẹn kalẹ̀ rárá sábà bíi máa nínú àwọn àyà àyà pọ̀ tó jẹ́rìí sílé ìpọ́lọ̀ máa gbàgbé yàn sínú wa bá a lọ àti bí díẹ̀ ló ti bẹ̀rẹ̀ ọ̀ àpàdà wa dẹni tí ó máa ṣe púpọ̀ ọlọ́mọ sí bẹ́ẹ̀ fún wa gbogbo ọtọ́ ní dẹ́sẹ̀ díẹ̀ díẹ̀ wò mo ti sọ fúnra mo ti sọ fún wa ń pé díẹ̀ díẹ̀ ni ibi tí ó ti bẹ̀rẹ̀ ni pé yọ ọkọ ni ni ó ti bẹ̀rẹ̀ yọ ọkọ ruwo ẹnu ọkàn rẹ ni ọkàn wọn rò pé kò jẹran jẹ o tètè gbẹrin jẹran jẹ kó lẹ́mì ọkàn wọn rò kí wọn náà ní girlfriend o tètè gbé kóun lẹ́mì bó ṣe sáré rú ẹnu ọkàn rẹ kó gbé kóun lẹ́mì pé ní àwòzòbìlà tọ́ọ̀ bá ti fi pé kó kíbàjẹ́ orúwú yẹnu ọkàn rẹ tọ́ọ̀ bá tètè fi sílẹ̀ kó tètè gbá a kúrò yóò padà di wàsíwàsà yóò wá di ròyìnròyìn èso ọmọ wa gbé wá fún ọ èso wa níjọ ọgbánú tó bá wá di wáṣíwáṣà tó bá di wá dá yọ padà wá di wọn náà padà wá ní èrò pé mo fẹ́ ní boyfriend ọ padà wá ní èrò pé mi ì tiẹ̀ ní kí lágbájá mọ́ mi ì tiẹ̀ ní ṣe dáadáa sí mọ́ ọmọ wa kó nàìjíríà jẹ wọ́n bá tiẹ̀ sí wá wulẹ̀ kó ṣe náà fún un náà àwọn àmì máa ṣe kírin a máa lówó ni máa jẹ́ kó yé yín àjọ lówó yẹn ń lu tá a wà yìí ni ọwọ́ a máa wá bá all means láti láti gẹ́ẹ̀tì owó pé lẹ́yìn ikú káàdì òfò ni lẹ́yìn ikú sàárè ni yóò padà wá di èrò gbígbà ọ padà máa wá lérò rẹ̀ tọ́ba ti wá di pò ń lérò rẹ̀ òun náà tún wá shift síwájú. Si yóò di azima yóò wá di ntí yóò ní determination rẹ ọ wá di tami rẹ sáà pé ah ǹjẹ́ wàá ṣe kí nìyí èrò nìkan kọ́ ma sọpéjọ́ kan lọ bẹ̀rẹ̀ sí ní ro pé ó yẹ kí wọn náà ti níyàwó lé so àmínà ti dàgbà mo kú ti ní ti mo ti ti ṣe gbogbo ẹ iṣẹ́ mi dẹ̀ wà ókè ó yẹ kí mi náà wá sínú ọkàn rẹ kan di wá di gbogbo èso kan máa gbé wá èso ńgbà tó wá yá ọ wà á lérò rẹ̀ yóò padà wá yá ọ wà á dìtàmì rẹ̀ determination wà dé determination bá ti wá dé tó kù náà ni kéèyàn ó ṣe é bá ti wá ṣe é nì yóò padà wá di bárakú mẹ́sàn máa ń lọ díẹ̀díẹ̀ nù yóò di gbogbo àwọn tí ń bọ́ ọmọ kéékèèké sùn yìí tí wọ́n ń bá ibi kan ti bẹ̀rẹ̀ o níbi ti ń gbọ́ tára lè ń le tó tètè wó pé ó ti gbọ́ ọmọ ẹlẹ́sẹ̀ ó rí para àwọn ńlẹ̀ ń chẹ́ǹjì kí ló yẹ kó ṣe fọ ẹ̀kọ́ àti bo ni wọ́n ti ń bọ̀ àwọn tó ṣe kéde àwọn tó jẹ́ àgbàlagbà tó ṣe pé ń jòkó tì wọ́n ni ń fà kò sì máa jìnnà sí níjọ́ tí ọ̀bá ara wọn di pé yóò gbọ́ ọmọ ọdún mẹ́wàá lẹ́sẹ̀ yóò gbọ́ ọmọ ọdún méje lẹ́sẹ̀ ó rí para kò sì ọmọ ọdún mẹ́wàá ń ara rẹ̀ ń chẹ́ǹjì yìí ẹlòmíì burú débi pé yóò tún máa sọ pé àwọn ah, yìí fáìn gan o àwọn láìkì ẹ̀ o àá ah, ah. ẹ sọ ọ sọ ní ọ sọ ní sọ ní láàrin ìwà àti bóyá àwọn tẹ́ ẹjọ́ súnmọ́ ara ní sọ ìsọ ọ sọ sọ ó tún bọ́ ọrìn tó tún mọ̀ wá sọ ọmọ yìí kan mọ̀ ìmọ̀ gan mọ̀ ah ti dàgbà ní ìyàwó àyúrò sọkúsọ òun rẹ̀ ń lè ọ lówó tó ń o tún yọjú wọlé ntọrọ rẹ gbanu ntọrọ rẹ fẹ danu njọba ọba ti di pé òun gbọmọ ẹlẹ́ṣẹ̀ tó rí pé fọmọ ara rẹ fẹ́ máa chẹ́yìn kí lóye kù tó yẹ ṣe kó jìnnà sírù nǹkan bẹ́ẹ̀ ni ó kó jìnnà sírù nǹkan bẹ́ẹ̀ ni ti wá ẹ di fọ gbé ọmọ gbé òun sí pé àwọn ọmọ báyìí ń bá mọ́tò ń sọ tó ẹ jáwọ́ níbi ìwà jàǹbá ẹ jáwọ́ níbi pẹ́ ń pa àwọn èèyàn káàkiri àdúgbò ẹ jáwọ́ ọmọ nàìjíríà ẹ jáwọ́ ẹ má jẹ́ yẹ ọpọ̀ sí o ọlọ́mọ jẹ́ yẹ ọpọ̀ sí fún wa ni àbí ká lọ jáwọ́ àbí ká sinmi ẹ̀dọ̀ ká sinmi ẹ̀dọ̀ ẹ jáwọ́ lápọ̀ tí ká gbómi lákaná ọlọ́run bá a láà nínú ìyà tí ó fi jẹ ẹni tí ọlọ́run kò sí ẹni tó tọrọ kí kí president Buhari kó gbàgbé wa kò sẹ́sìn tó tọrọ nínú wa ní pé gọ́vnà Lagos state kó gbàgbé ẹnìkan bóòlù yóò sì wá ronú débi pé n tí ó jẹ kọ́lọ́hún ọbọ̀ gbàgbé rẹ̀ kalẹ̀ tí ò ní yà sí láì ṣe ti gbàgbé pọ́pọ́lọ́ ọpọlọ sáko ń bẹ̀ kọ́ láì ṣe ti gbàgbé pé kí ọlọ́run ọba ọlọ́run ọba ò pé kọ́ ọlọ́run pé ìlọ́lọ́run ọba lọ́pọlọ o. ẹ̀yìn mọ́ kó fi ṣàpèjúwe ni o láì sí pé ọlọ́run ọba ò pé ọlọ́run ọba pé yọkọ̀ gbàgbé rẹ sí pé máa bá a so mò ń wọ̀ ẹ́ yọ gbàgbé rẹ sínú yà ọ jẹta yóò tún jẹta ọba sọ fún wa ní sọ́rọ́tò hashiri aya eighteen olùwà sọ pé lẹ́dí na àmánu mo pẹ̀lú tẹ́ gbọ́ ọba gbọ́ ẹ̀yin mùsùlùmí dáadáa ẹbẹ̀rù ọlọ́run ọba ìtàn pè ní ìbẹ̀rù ọlọ́run ọba òun náà ni fi'ilu mamurat ntọ́lọ́run bá pa yín láṣẹ bí kẹ́ẹ̀sì kẹ́ẹ̀sì ẹ gbọ́ ntọ́lọ́run bá pa yín láṣẹ bí kẹ́ẹ̀sì kẹ́ẹ̀sì gbogbo ntọ́lọ́run ní ẹ̀sìn fóun gẹ́gẹ́ bí ẹ̀tọ́ rẹ̀ ẹ̀sìn ìbẹ̀rù ọlọ́run nu gbogbo ẹ̀tọ́ àwọn ọmọ nìyàn tọ́lọ́run ní ẹ̀sìn fún wọn ẹ̀sìn àwọn àwọn tẹ́ ẹjọ́ lórílẹ̀ lérí ẹsẹ̀ tọ́ wọn fún wọn ìbẹ̀rù ọlọ́run ọba nu gbogbo lórí tí ọsẹ tọ bá wọn ọmọ lẹ́yìn rẹ̀ kò bẹ̀rù ni. mọ́rò pé bẹ̀rù ọlọ́run ọba kó kírun nìkan lọ́lọ́run ọba láǹsọ kó gbàwẹ̀ nìkan lọ́lọ́run ọba láǹsọ lára ìbẹ̀rù ọlọ́run náà ni bí kò fáwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn kó fi wọ́n sípò tọ́lọ́run ọba láà fi wọn sí. Si kó o sì fún wọn ní tó bá jẹ́ ìwọ̀ wọn kó o gbé fún wọn nínú ìwọ̀ wọn làpọ́nlé kó o fún wọn lápọ́nlé wọn nínú ìwọ̀ wọn ni kẹ́tọ́ wọn kan wà lọ́wọ́ rẹ bóyá owó ni àbí dúkìá mi kó o gbé fún wọn àwọn ọmọ rẹ kó o tọ́jú wọn àwọn ìyàwó rẹ kó o tọ́jú wọn nínú ìwọ̀ rẹ ni nùwọ̀ àwọn òbí rẹ kó o ṣe dáadáa sí wọn nínú ìwọ̀ rẹ ni má jágbe mọ́ wọn gbọ́dọ̀ àwọn kan pàtàkì nílé ọba ṣe mistake bẹ́ẹ̀ kò tọrọ àforíjì. ìwọ ìyàwó nínú wọ rẹ òun ni kọ pọnkọ rẹ lé kó fọkọ rẹ lẹtọ rẹ fọmọ sẹnu bíbí sọkọ mọsọkọ rẹ di mọsọkọ rẹ di ọkọ kan òkun kọńbọọdù mọsọkọ rẹ ni tó máa fi ta yín ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí ọkọ wọn ò lápọnlé lọ́dọ̀ wọn ará àtàwọn pọn àlejòkọ wọn lọ wọn mọ̀ pé rí ebú ni wọn mọ̀ pé rí ebú ni kí é sóríire èèyàn fún kálukú lẹ́tọ̀ tó bá yẹ kó fún un lára àbẹ̀rù ọlọ́run ọba ni ike ji ninu beru ola nwa oba tarikul ma'asi ike fi ese sile yani wakshinabu ma naha Allahu anhu intolo baba ni ma dedi e ma dedi re nta npe ni ibero lo nanu ibero lo nanu tolo ni ma dedi re te ba re simi se ki dedi re tu ba fa tu sagidi ma ki sagidi fun o ti ma ko ose sagidi o bi ko ti o mu o bí àwọn ọba yìí ọba lè mú ọba alikihama yóò ṣe kíni yóò mú ọ mọ̀sẹ̀ ọlọ́run sì mọ̀sẹ̀ àwọn èèyàn ó sì ẹ̀wá gbígbọ̀n káwọn èèyàn mọ́lé káàkiri ẹ̀ ń dá àwọn èèyàn lọ́nà káàkiri ẹlòmíì ò tiẹ̀ wàá níṣẹ́ kò tiẹ̀ pílánì àti ṣiṣẹ́ bí a ah, aburú ńlá ni a ah, láàánú ara wa aburú ńlá ni ọlọ́run ní ẹgbẹ̀rún ọlọ́run ọba ẹ láàánú fáwọn tó yẹ kẹ́ ẹ láàánú fún ẹranko kẹ́ ẹ láàánú ara wọn ẹranko ọ ara wọn ẹ̀yin ọ̀ ara yín. bíjọ ọmọnìyàn bá tiẹ̀ ń lò yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan tíjọ ọmọnìyàn bá ń lò yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa padà kẹ́ ẹ máa tú bánà ọlọ́run yìí àwọn ẹni ọlọ́run nu kùránì àwọn ẹni tó ṣe pé bá ṣe ọlọ́run ọba ni wọ́n kábàámọ̀ lérí ẹ̀ wọ́n sì eyin ni gbogbo jẹ́ tí wọ́n ti mọ̀ yín ní wọn ò lójú yín rí wọn ò lára yín rí. wọ́n bá tẹ̀ wá rí bá tún kó sí ní ẹ̀sìn tá à ti padà sẹ́yìn yẹ kó rí bẹ́ẹ̀. ọlọ́ni ẹ̀yin tẹ́ ẹ bọ́ ọlọ́run ọba gbọ́ mo pè yín ọlọ́ni wọlé tẹ wọlé ọlọ́ni ẹ wo ń tẹ́ ẹ tì síwájú fọ́la yín kí ni tọ́ pa léṣe kalẹ̀ fọ́la rẹ kí ni tọ́ fẹ́ lọ dé bá mo sọ fún wa ń jò ní pé alimami hasan basiri wọn béèrè lọ́dọ̀ rẹ nípa pé anseri zuhudihi nípa tó fi ráyé sá ó wá pàǹkan mẹ́rin sí márùn fún wọn nínú tó sọ ni pé ó ní alimutu anna amali láàyè kó mu bihi gẹ́rì fàṣàgálì tó bihi. ó ní mo mọ̀ pé iṣẹ́ tọ́lọ́wọ́n ọba tí tí ó ti ń ṣe tí ó gbèmí wà àlìjánná mo mọ̀ pé kò sẹ́ni tí ó ṣe èmi náà ara mi ṣe ń ṣe fún yàn ẹnìkan bọ́ síyàn lọ́rùn ó lóyìí ló wá mú mi tètè bísì kun ó mú mi tètè bísì tì ẹ gbọ́ ó ní nínú tó tún wá sọ nínú tó sọ ó ní. alimtu analaha mutọ́lì aláyà mo mọ̀ pọ́lọ́ wọn mi ń rí mi lérí gbogbo ohun tí mò ń ṣe fọ̀sítàhàyẹ́yìtò aláàmà àṣeyàtìhì mo wá mo wá ó wá tì mí lójú ojú gbà mí tì pé kí n máa wá ṣe ọlọ́wọ́n ọba náà ẹ nǹkan ẹ̀wọ̀n ti kalẹ̀ ọ̀la o ẹ múra ṣiṣẹ́ dáadáa o iṣẹ́ olóore ọ̀dọ̀wọ́ yín o ó ṣe pàtàkì o iṣẹ́ burúkú ẹ o gbogbo o. mi ẹ̀ ṣiṣẹ́ látàárọ̀ tó bá dalẹ́ yóò tọwọ́ gbowó àbí òní gbowó bí ẹ̀ ṣiṣẹ́ láti fòdìdí oṣù kan tó bá di ìparí oṣù yóò gbowó àbí òní gbowó yóò gbowó torí ẹ ní pé bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ àlìkíyàmọ̀ tẹ́ ẹ bá kó tán ẹ̀ṣẹ̀ ẹ gbà á ẹ gbà á ẹ bà ń bẹ́ẹ̀ bá lo ayé yẹn náà ìjọ ló tán òpin ẹni kó lo hundred years láyé ó lè ju years náà lọ ẹ̀yin náà eh, o ti lo gómìnà láyé ó ti ó ti ó ti jẹ́ mí eh, ẹ̀ eh, ti se gbogbo ẹ̀ ọjọ́ ó kò láyé ní sí àbí òkò mbẹ́ ó kò láyé ní sí àbí òkò bá àti hẹ̀ àti hùn gbogbo ẹ̀ tán ní sí àbí ọ̀tán lálá tí ń lọ òkè ilẹ̀ ní kí lẹ ti kalẹ̀ fún jọ́ níbi tẹ́ ń lọ yẹn kí lẹ ti kalẹ̀ fún kí lẹ ti síwájú fọ́la yẹn kí lọ pa léṣe kalẹ̀ fọ́la yẹn ó ṣe pàtàkì ṣebí ká jẹ ká mu náà láyé bọ́ bá jẹun jù náà yóò kópa lára bọ́ gbogbo nǹkan tó dùn tó dùn láyé náà ní aburú náà ní padà kó báyàn ó ṣe bẹnu ṣe ń wà jẹun náà ní gbìyànjú bá sọ́ra fún náà ní yóò kópa lára bọ́ èyí tó kéré jù náà tí ó kó bọ́ ní kí jẹ̀díjẹ̀dí ó mú ọ kọma ya yàgbẹ́ ẹ̀jẹ̀ ètò kéré jù nínú ẹnu kí làwọn ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ẹ lè wọṣọ méjì papọ̀ wọ́n dẹ̀ sọ fún yín náà pé ẹ díwọ́ ẹsẹ̀ yìí sì ń le lára ọmọ nàìjíríà sí i ń le lára yín sí i jojúmọ́ lẹ̀ ń dára káàkiri ẹ̀ ń wọlé àwọn yẹn káàkiri àwọn kan náà pẹ̀lú àwọn ní one million boys ẹ̀yà àfáà náà ti yín náà dùn bẹ́ẹ̀ jojúmọ́ lẹ̀ ń sí ẹ̀ tún ẹ̀ ń polo ọba káwọn èèyàn máa yẹsẹ́ wò káàkiri kàkà kọ́sọ̀ lọ́mọ lára ọmọ ìyá àjẹ yín lára rẹ o ẹ́ lára rẹ eléyìí aburú ni o aburú ńlá ni o ẹ wo tẹ́ẹ̀sì sí ọ fọlá yín ẹ yọ kan ọjọ́ kan ní ilẹ̀ ó dilẹ̀ lẹ́yìn ẹ kúrò ẹ ya bá béèrè hundred years lọ́dọ̀ ọlọ́run kọ́ lọ́n dín wọn lọ́rin years náà ó lè lò jù bẹ́ẹ̀ lọ ó kù náà ni o ẹja rántí ọjọ́ yẹn o ọlọ́ni a ti kalẹ̀ fọ́lá yín ọlọ́ni wọ́tẹ́kù lọ́ha ẹbẹ̀rẹ̀ ọlọ́run ọba iná lọ́ha kọ̀bírùn ọba tó kọ̀ọ̀kan wa ní sọ̀rọ̀ gbogbo ntẹ́ ṣe ní fún yín ní information yìí ní sákò mẹ́ẹ̀ tá a bá ti ń ṣe tá a pẹ̀lú mistake ni o kìí kọ́ ọmọ màmá wa ṣe lọ́wọ́n ọba àlá ọgbóyà ọlọ́sẹ̀ lọ́wọ́ ni wà á túbá rú àwọn tá a sọ fún yín jọ ní èrìbó lomi sayọyọ bọ́ọ̀sì ẹ̀yàn tó màmá sẹ̀yàn tó jàǹbé ẹ̀yàn tó ló túbá ní èrìbó lomi sayọyọ tó sì màmá sẹ lọ́wọ́n náà ni tó sin lọ́wọ́n bó ṣe yẹ kó sin lọ́wọ́n ọba èrìbó lomi sayọyọ eléyìí dájú bẹ́ẹ̀ àmọ́jọ́ tó kó sí i àlè rìn kéré ọmọ mi bá a ṣe máa ń sọ bọba ti kọsi sí ni tó ti mọ̀ pé o kó túbá túbá béèyàn ṣe máa túbá ẹlòmíì tó ní àti túbá ìyàwó mi gan àti túbá níwájú ọkọ rẹ ó ní lára anábì ní nu o nu ẹ máa gbé ẹ o ti rí o ṣe mistake o tọrọ pé ẹ má bínú sọ bóyá ẹ sì máa sọ ẹ má bínú láti inú òun ni kéèyàn kábàámọ̀ kó o sì láníyàn pé o tún ní ṣe é má kì í ṣe kó kàn ní pé eléyìí ó tún ṣe mí jọ mi ó láníyàn bí yẹn ṣe ń ṣe ọba tútú bá ọ kábàámọ̀ pé ọba fẹ́ túbá lọ́dọ̀ àtọ́dẹ ó kábàámọ̀ ó sì o tún ní ṣe é má ọ o ní ṣe ni ní ṣe é má èyí tó ṣe yẹn ni ó tara àforíjì lérí ẹ̀ mọ́jàmú tútú bá torí ẹ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni pé gbogbo tẹ́ ẹ ṣe ní sọ fún yín ọlọ́mọdé abákùrú pàjẹ́ níjọ́ gbélé àlìkẹ́yàmà ọlọ́run fún wa ní information o sàmùkítà bá fi kámẹ́rà sínú ilé àbí ìtàn fi ń ká wa nípa tí gbàtà olùkájà lè ń jò ní ibi táwọn àwọn àwọn ìjọba ti lọ sí mítìnì ó sì tún láyà ọmọ nàìjíríà ìmọ̀ lágbára ọ̀rọ̀ yìí mà lágbára púpọ̀ ó sì tún wọlé síbi táwọn àwọn àwọn ìjọba gangan wà ó tún lọ jalè ń bẹ àwọn mílítìrì oríṣiríṣi ní awọn bẹ́ẹ̀ ẹ àwọn tí ò wá láti nàìjíríà gan tó outside nàìjíríà gbogbo wọn náà ṣe kí ni ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sì náà ṣe bí ẹni pé èèyàn gidi lòun ó sì ń jalè ń ni gbogbo gbogbo kámẹ́rà gbé gbogbo ẹ̀ wọ́n sì wá pẹ́yà láàrin oṣù mẹ́ta náà fi ń wá káàkiri ni bí ṣe ń yọ owó lápò àwọn èèyàn tí ń yọ atm wọn tí ń yọ gbogbo ẹ̀ ó tún yọ lápò ìbò gan olèlé ìbò náà o ó sì ka gbogbo ẹ̀ nígbà tó ká gbogbo ẹ̀ ní nígbà tí padà lọ wò ó ní ní ibẹ̀ yẹn ní kámẹ́rà fún wọn ní information yẹn tó bá lè rọrùn kí kámẹ́rà ò ní wákàtí kan sẹ́yìn wákàtí méjì sẹ́yìn ogún ọdún sẹ́yìn ọdún mẹ́wàá sẹ́yìn tí kámẹ́rà bá lè fún wa ní information yẹn ní ọlọ́run ọba tó wá dá yín tó fún yín ní gbogbo tó fún yín yìí tó fún yín ní làákàyè tó fún yín lójú tẹ́ fi ń rìn náà tó fún yín ní ọpọlọ tẹ́ fi ń darí nǹkan ọlọ́run ọba wà ní fún wa nírò gbogbo tẹ́ ṣe ẹja sọ́ra o ọlọ́run ẹ̀wò tẹ́ ti kalẹ̀ fọ́lá yín o ọlọ́run wa sọ ibi tá a fẹ́ lò lẹ́rìí gangan lélẹ́yìí ọlọ́ni wàlẹ́ àtàkùnù kàlẹ́dínà nasulọ́ha fa ansahum ọlọ́lẹ́yìn mùsùlùmí ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má dàbí àwọn tó ṣe pé wọ́n gbàgbé ọlọ́wọ́n àwọn tó ṣe kí ni ọlọ́wọ́n ọba àlá ọlọ́run ọlọ́wọ́n ọba wọn gbàgbé ọlọ́wọ́n ọba wọn ò mójútó ọlọ́wọ́n ọba ọba láàrin wọn wá ṣe láyé wọ́n fi ọ̀rọ̀ àwọn ọlọ́wọ́n ọba ráre wọ́n fi òfin wa ráre wọ́n ka ayé kún ju àlìkíyàmọ̀ lọ ọlọ́láwọ̀ ọlọ́wọ́n ọba náà àwa mú wọn gbàgbé ara wọn wọ́n wá yẹ̀mọ̀ sínú òsì wọ́n yẹ̀mọ̀ sínú gbàgbé ìbàjẹ́ ntí ó pa lára láyé wọn wàá sí wọ́n kọ lọ wọ́n kọ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀ ní bọ́ kí ẹ̀ ní bọ́ gbogbo ọmọ nàìjíríà sì ní tẹ́ ń saburú káàkiri ọlọ́run mọ̀ mú yín ni ọlọ́run àti tóbi ọlọ́run bàálà ọlọ́run mọ̀ mú yín ni inú mi máa ní tí máa ń wù mí kí n máa gbọ́ nù ròyìn má ti fẹ́ gbọ́ ròyìn báyìí kí n tiẹ̀ máa gbọ́ kí wọ́n àwọn ẹni bí àwọn ẹni bí àwọn ẹni bí àwọn ẹni bí tí máa ń wù mí nù ìjẹ̀bẹ́ gbọ́rọ̀ pé nùsì pé kìnní tábà ti ń sọ pé nùsì ẹ̀ wọ́n ti sòrò níbi kan wọ́n ti gbòó níbi kan wọ́n ti kìnní kan tán ìyẹn ò tiẹ̀ ní bíbí ẹ̀wò mi àní wọ́n mú àwọn lágbájá tí wọ́n ṣe báyìí ọlọ́wọ́n mọ̀ mú gbogbo yín tẹ̀ bá ti ní jáwọ́ àtẹ̀yìn tẹ̀ mú wọn náà tẹ̀yìn náà ń ṣèbàjẹ́ èyí tẹ̀ mú wọn náà tẹ̀yìn kíni tẹ̀ ń ṣèbàjẹ́ rọ́n ti mú wọn náà ní oníbàjẹ́ làwọn náà ẹni tí ilẹ̀ bá ká mọ́ òun ní kíni òun bàrà wò lọ́dọ̀ wọn oníbàjẹ́ làwọn náà tẹ̀ mú yẹn náà tẹyin náà nìtọ́ kí ẹ mọ ẹ mọ gbogbo agbárí tẹyin náà fi ń ṣe tẹyin fi ń ṣàbúrò tẹyin fi ń ṣàbúrò ẹnìkan sọ́njọ́ òní ó ní mọ́tò rẹ̀ bàjẹ́ sójú ọ̀nà bóyá bí orí bíríìjì bìkan ló mọ́tò rẹ̀ bàjẹ́ sí ó sàbàjẹ́ sáàrin títì lẹ́gbẹ̀ẹ́ títì sá ó sì ra páàkì sẹ́bi ẹ̀kan wà kó wọn ò fún mọ́tò lẹ́kùn wọn lọlé so òun ò lè fún mọ́tò lẹ́ ẹnìkan lọ́sọ̀rọ̀ yìí fún mi pé ọkàn ṣẹlẹ̀ sẹ́nìkan òun náà gbọ́ ni òun ò lè fi mọ́tò lẹ̀ kó wọn lọlé ó wà sunu mọ́tò àtọ́ tó bí ọ bí aago bí mélòó kan báyà bí aago kan ni lóru ọba kan rí àwọn kan tẹ́tẹ́ kínni àwọn ọlọ́pàá kan tí wọ́n wá sínú mọ́tò kan sì wà nítòsí ibẹ̀ tó ti bàjẹ́ kalẹ̀ ọkàn àwọn olókàkà sẹ́kàn ara wa bẹ̀ náà kà dúrọ́ọ̀bù kankan sínú mọ́tò yẹn ni wọ́n bá lọ. kọ́pẹ́ rẹ̀ àwọn kan náà bá dé wọ́n bá kó nǹkan tí wọ́n kó sínú mọ́tò yẹn wọ́n lọ àwọn náà lọ màtílẹ̀ máa mọ́ bóyá bí àṣùbà bí àṣùbà àwọn kan náà bá àwọn tí wọ́n wá kó nǹkan báwọn ọlọ́pàá ṣe lọ tán yẹn àwọn náà bá ṣe kíni wọ́n bá padà wá bóyá bí aago márùn-ún ìdájí ni àwọn àdúrọ̀bù níbi tí wọ́n sáré kó àwọn dúrọ̀bù kan bí kíní ìbọn kan sọ̀rọ̀ ajá bọ̀nù eh! tóun rí báyìí wọ́n yá lẹ̀gì mọ́bi tóun wà bí wọ́n ṣe sọ o àmọ́ yóò tọ́ ni o. ó sì súnmọ́ ẹ̀kọ́ sẹ́lẹ̀ àmọ́ ya burú náà ń bá lọ́wọ́ àwọn ọlọ́pàá àmọ́ ìbọn ọlọ́pàá ni wọ́n ń gbá lọ́wọ́ àwọn olè míì ọlọ́kọ́ sọ wá mẹ́ so ó túmọ̀ sí pé àwọn àwọn àwọn tá a ní wá mú yàn àwọn tá a ní wọ́n ṣe gọ̀bì àwọn gan-an ṣe gọ́bìgọ́bì gbogbo yìí làṣírí yẹn mọ̀ tú tẹ́ ẹ̀ bá jáwọ́ níbi ìwà bú àtẹ̀yìn tẹ́ ń sọ̀rọ̀ àwọn èèyàn tẹ́ fi ń ba tiwọn jẹ́ káàkiri náà oníbàjẹ́ lẹ́yìn náà tẹ́ ẹ̀ ní tí wọn ṣe dá ni wọ́n ṣe àbí tí wọ́n ṣe tẹ́ sàn ju bí wọ́n ṣe ṣe lọ tẹ́kàn máa máa lọ máa dáná bàjẹ́ kọ́ máa rìn káàkiri gbogbo yín làṣírí yín ó tù irú àwọn nǹkan bẹ́ẹ̀ èmi máa fẹ́ gbọ́ kí wọ́n ní wọ́n mú àṣírí wọn tú ẹ̀hẹ́n yín ò dáa ẹ bá lẹ̀ ní gbọ́ kí o sì máa jẹ yín ọlọ́run kọ́ sọ wa kó mi aburú ọlọ́run ní fa ansahum anfusahum ọlọ́run nígbà tẹ́yìn náà tẹ̀lé tọ́lọ́run ọba àlá ọlọ́run ní amúyígbà àwa náà wá ṣe kéni amúyígbàgbé ara yín ẹ wá wà nínú yà ẹ kó mẹ ọlọ́run ní wùlẹ́ ìka humul fasikun ọlọ́run láwọn tá à ń sọ fún yín yìí ta ni kẹ́yìn olùgbàgbọ́ òdodo ọmọ jẹ ta ni kẹ́yìn mọ́jọ ẹ̀yin mùsùlùmí ta ni kẹ́yìn mọ́jọ wọn àwọn náà làwọn kòkí oríjìnà kòkí gangan ni wọ́n tẹ́ máa wá ọlọ́ni alladhina ittakhadhu dinahum lahawan wa la'iban ọlọ́run láwọn tó ṣe pé wọ́n mú ẹ̀sìn wọn wọ́n mú un léré wọ́n mú ẹ̀sìn wọn wọ́n mú un léré wa garratihumul hayatud dunya ayé yìí wá kó tẹ̀jẹ̀ bá wọn sọ pé nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a sọ fúnra wa ń jò ní nípa nípa pé ń tẹ́sẹ̀ mọ́ nínú àwọn ìyà tẹ́sẹ̀ máa kó báyẹn ni pé ń máa mú yẹn gbàtàn jẹ pẹ̀lú ayé a dẹ̀ ní ẹni tó ṣe rí ibú jù ẹni tó nítànjẹ jù láyé pẹ̀lú nǹkan òun náà rẹni tó gbàtàn jẹ pẹ̀lú ayé kọ́dẹ̀ ẹni tó gbàtàn jẹ pẹ̀lú tó gbàtàn jẹ pẹ̀lú bóyá fífàyìn tẹ́nìkan fàyìn àbí pẹ̀lú làákàyè ẹnìkan àbí pẹ̀lú ọmọ ẹnìkan àbáwọn nǹkan mi téèyàn máa ń gbàtàn jẹ pẹ̀lú rẹ̀ eré ibú tí ò tó tẹni tọ́gbàtàn jẹ tọ́gbàtàn jẹ pẹ̀lú ayé torí pé gbàmí ni tẹ́lẹ̀ mi bá gbàtàn jẹ pẹ̀lú èèyàn nísìnyí bóyá gbàtàn jẹ pẹ̀lú ọmọ rẹ̀ ni kò tiẹ̀ wá ní ohun tẹ́nìyẹn ń sọ bóyá ó ti aburú ni àbó gbàtàn jẹ nítorí pé nìyẹn ó sà fáìn ó gbàtàn jẹ pẹ̀lú kò ní wo pé bóyá tẹ́nìyẹn jẹ́ ń ṣe bóyá ó tiẹ̀ ní mistake kan ni ó lè padà síbẹ̀ sọnù. ẹni tó tó tó láboró jù òun rẹ ní tó pàtàjẹ pẹ̀lú ayé ọlọ́mọdé agbàtàjẹ pẹ̀lú humul hayato dóníyà ọlọ́run láyé wá tàn yín jẹ gbàtà yìí ti tàn yín jẹ yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ máyé tẹ́ ẹ sọ ẹ̀sìn ọlọ́run ọba dèrè ẹnìkan náà ní sọ́njẹ́ òní wọ́n nígbà tó dédé kan ó ní ah, àwọn náà ti ń gbìyànjú nínú márùn-ún à ń kí mẹ́ta ó gbìyànjú gan yóò ó gan ó ṣe kíni you are very very try try gan ninu márùn èèyàn kọ́ni èèyàn kọ́ni ẹni tí o ṣe kíni tí kí rẹ ni tí ò kí ọ̀rọ̀ rẹ ọ̀yàtọ̀ sẹ́ni tí wọ́n ní ó borí tó ní musa àti wíkílì mu wíṣkáfù ìbá nǹkan ni ò wí kí bó ṣe pé rárẹ pé ó gbìyànjú ọlọ́run lè wá mú ẹ̀sìn ẹlòmíì ah, gbogbo tẹ́ ń sọ yìí ni nǹkan gbogbo tẹ́ ń sọ yìí kọ́ ni kíni ọkàn rẹ ọkàn ń má ọkàn má ọkàn rẹ mú òdẹ ṣiṣẹ́ dáadáa tọkàn rẹ bá mọ dáadáa lọ́wọ́ rẹ dáadáa lọ́wọ́ rẹ ẹni tọkàn rẹ bá mọ kí lọ́wọ́ olóore òun nansahum àwọn ọlọ́wọ́n ọba náà ni àgbàgbé yín ẹ̀yin tẹ́ ẹ máyé tẹ́ ẹ mẹ́sìn ọlọ́wọ́n ọba tẹ́ ẹ sọ ẹ́ déré tẹ́ ẹ fi ń kẹfẹ́ tọ́jú pé tó bá bá fẹ́ nu yín mu lẹ́sìn kínní òun lẹ́tẹ̀lé ń bẹ̀ pàtó yẹn máa sọ fún pa ànábì sí jálàbí subhanallah sí ọ̀tọ̀ ni pé ọ̀tọ̀ ni lóga ọ̀tọ̀ ni ìsìláwò ẹ̀yìn èèyàn tanilọ́lọ́jì ń tẹ̀yìn lo jálàbí fún nàìjíríà èrè ibu ní وهناك الفرق بين الاصطلاح المعنى الاصطلاحي واللغوي وإن كان بينهما ترابط أحيانا أو في كثير من الأحيان bó tẹ̀jẹ́ pàṣípọ̀ máa ń bẹ láàrin wọn lọ́pọ̀lọpọ̀ gbà bọ̀tá bá ní pé jálàbí kan jàlábà nǹkan bí yẹn kó kan yẹn kó kan wọnú ìlú bóyá ó fẹsìn wọnú ìlú ni ẹ bọyọ fara nkúmi wọnú ìlú bóyá sì kọjá wọnú ni ọ yàtọ̀ sí jalabi tẹ̀yìn ń ya ma máa ń jà lábà orí ama jalabi jálàbí tẹ̀yìn ń haramu ni ìsìláwù tẹ́yìn tá ń lo jálà fún nàìjíríà ó yàtọ̀ sí ìsìláwù tí lárúbáwá ṣe kí ni ìtumọ̀ lárúbáwá ti ń lo lárúbáwá fún wọn. so kí ni nàìjíríà ń lo kí ni lo fún kí ni yorùbá nàìjíríà kí à ń lò eni fún ẹni tí tí ń jòkó nù lé tó lóun dáwọn èèyàn lóhùn àtìyàwó yíyàwó wọn wàá jòkó lé ọmọ sógun ẹbọ fún wọn gan kọjá gbogbo àlàálí ló ń ṣe fún wọn ó jòkó tìyàwó níyàwó wọ́n á ń tàfil haram ọ̀n bẹnu ìwọ̀ ọlọ́run ọba àlá wọn àtìyàwó níyàwó jòkó nù lé lásán tó ti gbọ́ àdìsí pé láyà kaluwanna àdókùn ma mura'atin illa ma adima aramiha ma mura'atin illa ma adima aramiha o ti gbádùn sí yẹn àbọ̀ gbọ́ ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú ìyàwó kan kọ́dà àwọn dókítà ti sẹ́ wọ́n já láàlẹ́ gan ni kò bá a mú káwọn àtìyàwó ń yàwó dájú nù lé kátó wá lẹ́yìn tó ṣe pé iṣẹ́ tẹ̀ ń ṣe ìpìlẹ̀ tẹ̀ ń ṣe ni haramu ni haramu ni ìwọ àtìyàwó ń yàwó wọ́n mọ̀ wá mú nọ́mbà wọnú yàrá rẹ̀ ẹ wà jọjọ kan nulẹ̀ ta lọ́mọ tẹ̀ ń dánwò sì máa ń dérí o ẹ máa ń dérí bú o tá máa kó ọgọ́rùn yín jọ náìsí èsì inú yín ń dán eré bú o pẹ̀lú wọn pẹ̀lú wọn kò sí gbogbo ọ̀nà tẹ́ ẹ bá gbà fi sí jálàbí ńlò yìí táwọn yẹn wá ń ba yín ẹ gbé ìtumọ̀ ma ń lò tá à ń lò fún jálàbí ń lò yìí ìbẹ̀ ka wọ́kọ̀ ẹ̀fún náà ni ẹ wá jókòó nu ilé ọmọ jó nǹkan ànábì ló jó nǹkan ni ẹ̀wọ́n náà àwọn ànábì ló tọ́ka sí pé ń jó nǹkan àbí wo nú àwọn ànábì sọ pé wọ́n máa ń jókòó nu ilé wọ́n làwọn ṣiṣẹ́ ṣògùn mọ̀ kọ́ fẹ́ ṣe ọfẹ́ ṣiṣẹ́ ìwòsàn ọfẹ́ ṣiṣẹ́ kí ara ni mo sọ o. ìwòsàn ara jẹ́ à mọ̀ pé sẹ́ ìwòsàn ara ló ń ṣe tọ́ba sì dóbìnrin lóhùn náà nì òun ní pamọ́ síbi kan àwọn yóò sì mọ̀ pé orí fífọ́ inú rúnrún typhoid fever ló ń ṣe kíni ló ń wò wọ́n mọ̀ pé tó ń wò nù tọ́ ǹjẹ́ òun lọ́wọ́ rí i pé ànábì ọ̀ pé ìwọ tí òróró náà ẹ wá sóògùn tajà ìwọ tó fẹ́ lọ́kọ ẹ wá wọṣẹ́ wò bọ́yọ̀ kan yóò lórí àbí òní lórí ìnáwó tẹ́ ẹ fẹ́ ṣe ẹ wá chẹ́kì rẹ̀ wò bóyá ìnáwó yẹn ni bóyá ẹ kẹ́ ẹ ṣe àbí òní ẹ̀ ní ṣe yóò lànà bí ṣerú yín o níjọ́ wo ní jòkó nu ilé tí ń sógun fẹ́ fáwọn èèyàn níjọ́ wo làwọn yẹn lọ lè bá tí wọ́n ń sógun tí wọ́n fi da àwọn olólùfẹ́ méjì rú àtọkùnrin lọ́ba bá ni àtobìnrin lọ́ba bá yín ni eré ibú gbére ni tẹ́ẹ̀ bá tú bá ń bẹ̀ tẹ́ẹ̀ fi kú wọn á sọ pé àwọn ńláńlá ń gbèjà ẹ kò tí ẹ ní tìyín lẹ́nu ẹ mọ̀ tútù kùtù ẹ mọ̀ tútù kùtù. olúwa ní irú àwọn oníjàlá bíi báyìí wùlẹ́ àyíká húnmùlẹ̀ fàṣíkò àwọn ẹgẹ́ ní pòkì lókùnbà tó wọn bá sì jáwọ́ pòkì ni wọ́n pòkì ni wọ́n ẹ bá tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe jàlá bí wọn bẹ́ẹ̀ ṣe jàlá bí tẹ̀ ń ṣe wọn tẹ́ bá ti tó bẹ́ẹ̀ tẹ́ bá mọ̀ pé yìí ò ṣiṣẹ́ burúkú kì í ṣiṣẹ́ ìbàjẹ́ lẹ́yìn ó ti yé nísìn ẹ wá ẹ wá ṣe mùbáhàrà lẹ́rí tẹ̀ ń ṣe pé ẹ kì í ṣe ìbàjẹ́ ẹ wá ẹ ẹ ẹyin náà máa tán pé mùbáhàrà bọ́ọ̀ bá máa lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ nù dictionary ẹ wá ṣe mùbáhàrà lẹ́rí pé àwọn ìjẹ́ jálàbí oṣù oríire ni jálàbí tiyín ẹ sì wá ṣe mùbáhàrà lẹ́rí pé ànábì ṣerú jálàbí tẹ̀ ṣe hun kájọ gbéra wa ṣépè kájọ ọmọ wa ṣépè wọ́n dẹ̀ ń bá yín sọ yẹn gbọ́ ìwọ́n oníkàyẹsẹ́ wò olóríire ni onídáadáa ni ọbẹ̀rẹ̀ sí ní yí àdìsí lọ́rùn tó bá bí ọ dáa wàá jáse mọ̀bálà lé pé iṣẹ́ burúkú ni ìpín iṣẹ́ dáadáa ni àwa sọ fún pé iṣẹ́ burúkú ni ànábì ò mú wa ànábì ò fi rinlẹ̀ nkò ntí ó yẹjọ́ ọ̀rọ̀ nu ẹja se mọ̀bálà lé lérí ká gbéra wa ṣépè ká gbọ́mọ wa ṣépè. ẹ̀yọ́ sún náà ẹ sáà ní kíláàsì lérí tẹ́ ẹ máa wa ṣe. wọ́n máa wá yí i lọ́rùn wọ́n máa yí lọ́rùn àwọn ni kò kí o kò ni wọn gbogbo ẹ̀yin tẹ̀sí ń wọn náà ni ẹ bàjẹ́ tí wọ́n se fún yín yín ọba ọba yín ọba sí àwọn tí wọ́n tí rí wọ́n pé gan àwọn tí wọ́n lówó gan wọ́n mọ̀ pé ọtọ ọlọ́run ọba pọ̀ nù ẹ̀yìn àfa síbẹ̀ yìí náà gbọ́n tí tó kú láìpẹ́ yẹn tó kú láìpẹ́ yìí tí mo pèlè ẹ̀ka ti ń ajimabi yìí sọ nígbà nínú àwọn ọ̀rọ̀ tí nígbà tó kú yìí náà ni odidi olówó kó lè kó lè mọ̀ yín débẹ̀ yẹn wọláyé ó túmọ̀ sí pé aburú lẹ̀ ń dánwò ọlọ́ni àyíká ọmọ lè n bá tilẹ̀ ní gbọ́ ẹ̀yìn ẹ̀mọ̀ sínú ìbàjẹ́ ni ọlọ́run torí pé màá mú yín gbàgbé ara yín ẹ̀ mọ̀ wá ṣèbàjẹ́ gan-an ní mọ̀kẹ́ ń ṣèbàjẹ́ ẹ̀ mọ̀ ṣèbàjẹ́ ní mọ̀kẹ́ ń ṣèbàjẹ́ torí ọlọ́run bá pa yín láṣẹ kẹ́ kọlọ kẹ mọ bà wá mọ mọ bà wá mú yín gbàgbé àǹfààní ara yín gan yín tí ó wúlò fún yín gan yín ní sekeni ẹ wà kọ́ máa dìpẹ́ ní ṣe é torí ẹ gbogbo wa tó ń ṣèbàjẹ́ lára ìyà tọ́lọ̀ máa mú fi jẹ̀rù yín òun náà ni pé kí ẹ ṣe kí ẹ gbàgbé ọlọ́run àkọlọ́wọ́n gbàgbé yín bàtà náà ti gbàgbé ọlọ́run olúwa tún sọnù sírọ̀tù táwọ́bà èrò tó tún jọ báyìí olúwa ní alimunafikun ẹ ráwọn tí wọ́n jẹ́ munafiki ẹ̀sìn àwọn munafiki ẹ̀sìn ẹ̀yin tẹ́ ń gbé nǹkan ẹ̀yin tẹ́ ń gbé tẹ́ ń gbẹ́ bọlọ sórí ta àtẹ̀yin tẹ́ ń so mọ́nú ilé àǹfààní kan náà gbogbo yín wá o ẹ gbọ́ kí mo pé ẹni tó gbẹ́ bọlọ sórí ta nǹkan àláàlí lẹ gbé lọ sórí ta kí mo pé nǹkan àláàlí lẹ gbé lọ sórí ta bí ká ẹ gbé po àtẹ̀kọ tútù àbí kí a gbéyàn àtẹ̀gúsí ẹ àtẹ̀ràn adìẹ lọ sórí ìta ẹ dàkún sálàlì yàn bálàlì kọ́ kí lọ sọ ọ́ kí lọ sọ ọ́ di kí lọ sọ di haram kí ló sọ di ẹbọ òun ni pọ́lọ̀ nǹkan lẹ lọ gbé e fún bẹ̀ òun ta lẹ lọ gbé e fún èṣù ara dẹ bọ́nu kí ló tún sọ dẹ bọ òun ni pé sábàbí tẹ́ ẹ fẹ́ fi wá ràn bóyá àgbèjà lẹ̀ ń wá ni bóyá àlàáfíà lẹ̀ ń wá ni bóyá owó lẹ̀ ń wá ni bóyá àpò lẹ̀ ń wá ni sábà bí tẹ́ ẹ wá yẹn ní kìí sọlọ́run ló gbé sábà bí yẹn kalẹ̀ kìí sọlọ́run ló gbé kalẹ̀ sábà bí tọ́lọ́run ìbára ti gbé kalẹ̀ tẹ́ bá ti gbé kalẹ̀ lọ́wọ́ ara yín nǹkan yẹn ti di kófòrò ọlọ́run ni ẹ ti bẹ̀yìn wọ́n sábà bí kẹfì lówó kẹfì ga tó bá fẹ́ lówó tó bá fẹ́ ga ọ tó bá fẹ́ nípò ọ lọ ṣiṣẹ́ ni ó sì lọ bẹ lọ́hùn ọfẹ́ nípò ọ lọ ṣiṣẹ́ ó sì lọ bẹ lọ́hùn. àmọ́ kọ́ wá gbé kinní kan lọ́bì kan òun wọ́n làáfíà ó lògùn àláàlì sínú ara wọn èé gbógun àlàáfíà wọn èé gbé lọ sórí ta wọn èé gbé lọ sórí ta o. so tó bá ti wá jẹ́ pé sábàbí tó wá yẹn ni ó ti yé ibi tó gbé lọ́nu ó ti di kófòrò ṣírí kò ní dẹ́ńtà ló ní o gbé wá ta ló gbé ọ rẹ̀ sí wọ́n ló ronú débẹ̀ fúnra ẹni tó fi gbé lọ́bẹ̀ àlejànú lọ́sọ̀yún fún ọ òwò kan lọ ronú débẹ̀ kánú wọ́n lọ bá ronú débẹ̀ ní àbákọ̀ pé kófòrò lásán làbá kan pè fún ọ pé kófòrò lásgà àmọ́ torí pé àlejànú ló pilẹ̀ rẹ̀ fún yín tọ́ba ní àwọn àbá kan ló fún ọ àwọn àbá tó fún bàbá rẹ̀ yẹn àlejànú ló gbé fún wọn tọ́ba ní àbá yẹn ni òun náà nìkan ló gbé bàbá bàbá kan ló kọ́ bàbá yẹn ilé ìgẹ̀ẹ́dógún ló bá gbé fún yín àlejànú ló pilẹ̀ rẹ̀ àlejànú ló pilẹ̀ rẹ̀ kófúrò ni tọ ìwọ tó wá gbé lọ sóríta ìwọ gbé lọ kí ni oríta àti ìwọ tó gbé kọ́ sínú yàrá rẹ nǹkan kan náà lẹ́jọ́ ń ṣe ẹ̀ṣẹ̀ kan náà lẹ́jọ́ ń dá gbogbo yín pátápátá àwọn kan gbé lọ tí wọn sóríta torí gbogbo ẹ̀ lẹ́mọ̀ kó ẹ̀bọ kó wọ́n gbé lọ sóríta ẹ̀mọ̀ kẹ́ bọ ni kò sẹ́ni tí ọmọ àtọ́lówó yín àti tálíkà yín àtẹnitọ́fà àtẹnitọ́fà lẹ́mọ̀ kẹ́ ẹ̀bọ ni ìwọ gbé tiẹ̀ lọ sóríta nìyẹn ẹni tó gbé tiẹ̀ náà sínú yàrá tó fi kọ́ sínú ilé ẹ̀bọ náà ni ìwọ tó o mú náà ni ọ̀fẹ́ lówó ọ̀wá fi ra ra ẹ dákun ṣe àrùn tí ń ṣe ọ yẹn àrùn pé ò lówó lọ́wọ́ sínú ara rẹ lọ́wọ́ àní. àwọn ní àwọn ayé àwọn ayé ti mú ẹ̀jẹ̀ rẹ àbá àwọn ayé ayé ti dá sọ̀rọ̀ rẹ púpọ̀ ẹ àwọn àìnù wọ́n ṣe kí ni ọwọ́ wọn bẹ ọwọ́ pọ̀ lára rẹ wọ́n ti láwọn sílẹ̀ àdìjẹ́ máa ń lò ọwọ́ bẹ lára rẹ ní òjẹ́ kẹrin ṣe. bó bá fẹ́ rí ṣe ọmọ ẹ̀bẹ̀ lọ́hùn ó sì lọ ṣe tó fi rí ṣe ọ̀dẹ̀ wà táwọn yóò fi láìkì rẹ tí wọ́n fi máa rajà rẹ kì í ṣe máa bú àwọn èèyàn ọmọ ọmọ lójú kì í ṣe bẹ́ẹ̀. ilé fi pé ọ̀fẹ́ ga ọ̀fẹ́ lówó lọ́wọ́ wọn fi kan rárá ni ni gbogbo àwọn nǹkan tẹ̀ ń dá lẹ́sẹ̀ yìí fa kọ́lọ́wọ́n bọ́ gbàgbé yín sínú òsì tẹ̀sí yìí náà ni bọ́ bá gbàgbé yín sínú òsì yìí ni tó pa yín tì sínú rẹ̀ tẹ́ máa wá da ẹ̀ máa wá dẹ́sẹ̀ yẹn sí i torí pé ìparun ti dé ìparun ti dé nìyẹn ẹ̀ máa wá da sí ẹ̀ máa da sí ẹ̀ máa da sí. tẹ́pátí àlìkè àmọ́ náà ọlọ́run àti gbàgbé yín sínú yàbẹ́ síbẹ̀ yìí náà ẹ̀ kọ́ bá kún láyé ọlọ́run kọ̀dé akfọlọ́lọ́hu kọ́lìbàhó àǹdékèrèhì gbogbo ẹni tí ń serú nǹkan báyìí ọlọ́run bá ti kó ó ti kó ìfọnubara kó ó ti kó ìfọnufọ́ra ó ti kó bárú ọkàn bẹ́ẹ̀ látara náà ní kọ̀ọ̀ká ọlọ́run ọba kún irú èèyàn bí ọmọ wa tẹ̀lé ìfẹ́ ẹnu rẹ̀ amúrúhu fúrútọ́ gbogbo ntí ọba ọmọ wa ṣe báyìí kọjá lọ́mọ wa wà ń bẹ̀ láyé yìí lásán o àti kìámà. àǹfààní tí ó wàrà wá tó bá ti àdé pé ìbá ti wá ń ṣe tẹ́ ẹ fẹ́ báyìí àǹfààní ìtọ́lọ̀ máa sọ fún wa ni tọ́lọ̀ máa ti mú ìgbàgbé ara yín o àǹfààní tí ó wàá jẹ́ mọ̀sọ́ọ́lẹ́hu dùnìyàhún wọ́n mọ̀sọ́ọ́lẹ́hu àkìrọ́tìhín àǹfààní ayé yín àtàfààní tàríkì àmọ̀ yín yóò wàá di pé yóò wàá padà wàá bọ́ yóò padà wàá pín yẹlẹyẹlẹ fún mọ́ yín lọ́wọ́ ẹ̀ ní ráǹfààní yẹn náà nì bó sì yẹ kẹ́ rí so ìtumọ̀ eléyìí ni pé gbogbo ìgbádùn ayé tẹ́ ẹ fi rọ́pò ìgbádùn àlìkíyàmà ìgbádùn ayé tó kéré tẹ́ ẹ fi rọ́pò ìgbádùn àlìkíyàmà tí ò jẹ́ ẹ̀kọ́ lọ́wọ́n ọba kúntẹ̀ǹsẹ̀ lọ́wọ́n ọba eré ibú tí ó kó báyàn lélẹ́yìí wá ní lásán yìí. ẹ wá jẹ́ a sọ fúnra wa ìgbádùn ayé yìí ìnáma híya sahaba tó sọ yìí fún mi ìgbádùn ayé tẹ́ rí yìí o ẹ̀rí òjò ẹ̀sùnjú àsìkò ooru ni o bàbá sì wà lásìkò ooru tójò bá sún nìyí èyí tó súnmọ́ ni pé kọ́ máa rọ̀ èyí tó súnmọ́ ni pé kíni kọ́ máa rọ̀ a tún lè sọ pé àwòkàyà lò tọ́ ìfìn àbí ká sọ pé ìdẹ́ǹdẹ́ǹ kan ni tọkàn rọ kiri ká yín tẹ̀ kàrí lójú oorun lásán pé ẹ ti sori èrè gbogbo gbádùn ayé bó ṣe rí nù ó kàn dàbí nǹkan tẹ́ ẹ rí lójú oorun bí gbà tí wọn náà bá ara rẹ nínú ilé nínú ilé inú ilé inú ilé upstair ìwọ tó tí ì rí kọkọrọ tó tí ì kan ní yàrá kan ní ọ dálégbà ọba bára nínú ilé kíni pé wọ́n lọ ilé ńlá ó lè jápé oríire lọ́la o àmọ́ kàtí ẹ̀ bára nínú nǹkan báwọn inú wá ń dùn wọ́n lórí bí náà lójú àlá inú ọ ẹgẹ́ bí nǹkan tó kàn rí lójú oorun ni tí ò tẹ àkíkọ̀ bó ṣe rí nu gbogbo gbádùn ayé bó ṣe rí nu olówó lọ́wọ́ ni onídùkìá ni oníyàwó ni ọ̀ngbádùn ni gbogbo nǹkan yìí kan sàhábà ti sọ ni bí ẹ̀sùjò tó rí tó lé tó ń tó lójú sẹ́mà lásìkò ooru ni o ó sì rà gẹ́gẹ́ bí rí lójú àlá ni tí ò tí ì di àbá tí ò tí jẹ́ real one ní ọba darí kọ́ máa nà máa nà ẹ ọ sì ti níyàwó kan ọba rẹ lójú àlápò ti níyàwó mẹ́rin ẹ ọyá ọba ti jí náà ni ọyá máa rán sọ tí wọ́n pè wọ́n kọ́ ọmọ ránṣẹ́ kọ́ wọn lọ dáná fún ẹ sọpọ́n tara ẹni gbígbádùn àyè ṣe rí nu kílẹ̀ ń dààmú ara yín fún náà kílẹ̀ fẹ́ torí ẹ̀ para yín fún náà ẹ ẹ wá torí ẹ ẹ wá ẹ wá di ọ̀daràn lójú méjèèjì ẹ wá ẹ fẹ́ ẹ fẹ́ ẹ fẹ́ nà tán bí owó efe na ná òsì tàbí owó ẹ̀sẹ̀ tàbí owó ẹ̀yẹn ọmọ nàìjíríà wọ́n dẹ̀ ń pè é lọ́tún wọ́n ń pè é bá ti wá ń gbọ́ ní ìsìn báyìí ni elu gbọ́ bànújẹ́ ni. ẹlòmíì títí ẹ̀ náà dénú ní ìsìn náà o. a léyìn òní sẹ̀ ẹ̀kọ́ kan yẹn máa kó sí ọkàn yẹn máa kó sí wọ́n bá ti kó sí ni mọ́ máa máa kó sí wọ́n torí pé gbádùn ayé ni ẹ̀sùjọ́ àsìkò ooru ni o kò nítumọ̀ ẹja jáwọ́ kò lápọ̀tì ọ̀yọ̀ kẹja gbomi lákaná ẹja múra sísẹ́ rẹ̀ ọ̀rọ̀ yìí dàgẹ́ bí ọ̀rọ̀ àfọ olórin kan tó kọ ni pé ó ní àhàlámù naomi àhàlámù naomi awokadilin zahilin iná làbí ìbá bìmẹ̀sẹ̀lẹ̀ hàlàyò kódà ó ní. àlátìyàn lálójú omi aláàkó odolówó ọdọlọ́rọ̀ ọwà nípò ìwọ náà di ẹni tí ń bẹnu ọlá ó dẹni tí ń bẹnu ipò ó dẹni táyé ń táwọn ayé kan kálukú ń fún gbogbo àwọn àlátọ̀ ńlá yìí ó ní ayé tẹ́ ẹ rí yìí nì ó dà gẹ́gẹ́ bí àwọn àlátìyẹn lálójú oorun ni ayé tẹ́ ẹ sì rí yìí nì ó sì dà gẹ́gẹ́ bí kíni dà gẹ́gẹ́ bí bòógì tó ṣe pé láìpẹ́ nì yóò kúrò bí bòógì bá yọ sí yàn láàárọ̀ tóun bá yọ láàárọ̀ bòógì yẹn ni tọ́ bá yọ nì tó bá yọ padà parẹ́ nígbà tóun bá fi wà ní àtàrí bí ó sì parẹ́ nì gbogbo gbogbo gbà bòógì bá wà lẹ́ẹ̀ náà tọba wà ń tàbí gògì bá dó tó ń rí bògì ara rẹ tọba bọ́ sínú ilé ó rí bògì mọ́ ò ní rí tí ọba ti jálẹ̀ alẹ́ lèyàn tó lè máa rí bògì díẹ̀ díẹ̀ so gbogbo ìgbádùn tẹ rí yìí ni ọ̀dà gẹ́gẹ́ bí bògì tí ó ṣe kíni tí ó kù lójú ẹsẹ̀ ní láìpẹ́ òní iná làbí ìbá ẹni tó bá gbọ́n nu yín o ẹni tó lọ́pọ̀lọ́ nu yín o ẹni tó ṣe pé ó lẹ́kọ̀ọ́ yín o ọgbọ́n lọ́tún ló sì bìmí sílẹ̀ àlàyé ọ̀kọ̀dà o. irú àwọn yòròyòrò ayé yìí kò ní gbàtànjẹ pẹ̀lú ẹ̀ yóò wà bọ́lọ́hún bá ṣe fẹ́ kọ́ wà ni kò ní wà kọjá àlà kò ní torí ẹ̀kọ́ sọ̀rọ̀ ẹ̀dọ́ lórí ibúnúwájú ọlọ́run ọba àlà torí ẹ̀ ni pé nínú èyí tó tóbi jù nínú ìyàtọ̀ lọ́mọ fi jà yẹn lẹ́sẹ̀ gbogbo ẹ̀ ti ń sẹ̀sẹ̀ pátápátá ọlọ́run ọba àlà yóò ní kí ẹrú gbàgbé ààrẹ ni ò ní ká kọmọ sẹ́ni kí wọ́n mú wọn sẹ́ni kí wọ́n mú wọn ẹ̀rọ gbogbo àgbàrá ẹni tí ó mú sórí ibú kó sún ẹ̀wọ̀n káwọn èèyàn dójú tì kí wọ́n gbá kí wọ́n àfa àwọn òpàtẹ rẹ̀ sí wọn òpàtẹ rẹ̀ sí eh, eré eh, eh, wọ́n pàtẹ rẹ̀ sórí Facebook wọn ọ̀dẹ̀ pàtẹ rẹ̀ sínú newspaper èpè à ọjẹlé ńlá ni kì í ṣe pọ́ lọ́ta tẹ́tẹ́ o èèyàn ni pé òun ló wí ni òun lọ gbé ọba rán òun ló ṣiṣẹ́ jù nínú iléeṣẹ́ wọn á pèsè rẹ̀ dáa gan òun ni tíṣà tó mọ tó tó pàṣẹ ju òun ni tó ṣe nǹkan tó jọjọ báyìí wọn á pàtẹ rẹ̀ sínú newspaper nítorí èkéṣe torí wọn á pàtẹ rẹ̀ ojú ò tiẹ̀ tì ọ́ wọn pàtẹ rẹ̀ sínú newspaper wọn pàtẹ rẹ̀ sínú social media media nípa pé kíni ipe wọ̀ ló ń ṣìwà àbàjẹ́ ọ̀rẹ́ pé kò bá a mú fún ọ lójútùú ńlá ni torí ẹ̀ ni pé. Ah, nínú aburú tí ọmọ ṣẹlẹ̀ sírú àwọn èèyàn báyìí ní kọ́lọ́mù bá aláàkọ́ ní kírun kan báyìí kó ṣẹlẹ̀ sí wọn eléyìí gbogbo wa náà ni kò tó ń kò tọrọ ẹ. so èèyàn ní tọrọ ọrú eléyìí bó ṣe tọrọ ọrú ẹ. Ẹ kó wá sí pé ní kàkà kí wọ́n máa yìn máa wá ni máa ọ ni eléyìí ni kò kí a gbogbo náà ká jìnnà sí ah, tọ́pìkì tá a fẹ́ gbéyàwó lónìí òun náà ni èyí tá a tún pàkọ́lé rẹ̀ ní kíni alimaasi sábàbùn fi fàwáàtì kùlì xayìrì ẹ̀rí ìmọ̀ ṣẹlẹ̀ wọn ba ìmọ̀ dáràn àtiwọ́tọ̀ ń dánú lé ẹ́ àtiwọ́tọ̀ yẹ pé láàrin wa àtọmọ rẹ nìkan lẹ̀ ń jọ ń da àtiwọ́tọ̀ yẹ pé wa àtọkọ rẹ nìkan lẹ̀ jọ ń da ó ti yé mà pé ìmọ̀ ṣẹlẹ̀ wọn ba o sábàbùn fi fawati kulli khairin okùnfà kan ni tí gbogbo orí fi máa ń bọ́ fún yàn tabalẹ̀ ní gbọ́ ó ti yẹ tabalẹ̀ máa ṣe ọlọ́wọ́n ọba ni gbogbo orí ni ó máa bọ́ fún yàn àdéhùn ọlọ́wọ́n ọba láàánú ọlọ́mọdé ọbọ̀ fún wa ọlọ́mọdé ọbọ̀ fún wa àdéhùn ọlọ́wọ́n ọba òun ni ni pé orí ọmọ bọ fún ọ tọba ti lóò ní sin lọ́wọ́n ọba báwọn olùgbàgbé òdodo sí ń sin lọ́wọ́n ọba. torí ẹ àfààní wa máa fatahu rufqatul mu'minin ẹnikẹ́ni tọ́ba jásí pé ní ìbá àwọn mùsùlùmí sí papọ̀ kò sí lágbo àwọn mùsùlùmí àwọn olùgbàgbé òdodo kò sí lágbo àwọn tí ń tẹ̀lé tọ́lọ́wọ́n ọba kò sí lágbo àwọn tí ń ka tọ́lọ́wọ́n ọba kún ó ti yé wàhùsùnù ọ̀nà tó dáa tọ́lọ́mọba aláàfin máa dìfẹ́ǹdì àwọn ẹni rẹ̀ tírú ẹni tí gboru eléyìí bá ti bọ́ fún torí pé ọlọ́mọba ni máa ń dìfẹ́ǹdì àwọn ẹni rẹ̀ ẹ máa ń dìfẹ́ǹdì àwọn ẹni rẹ̀ nínú àdéhùn ọlọ́run ni bọ́ bá jẹ́ni tọ́ da ọlọ́run sì yàn wọ́n tí wọ́n máa dìfẹ́ǹdì rẹ̀ yọ yàn wọ́n ẹnìkan jò ní ọbẹ̀ dá ẹ̀yẹ wálẹ̀ láìpẹ́ ni bí ṣe máa ń dálẹ̀ tẹ́lẹ̀ ó ti ọlọ́run sì rárá yàn kánú o fún ẹlẹ́sìn ẹ̀sìn yẹn dẹ̀ ṣe déédéé ara rẹ̀ ó ṣe déédéé ara rẹ̀ bọ́lọ̀ ń ṣe máa ṣe nu ẹ́ bọ́lọ̀ ń ṣe kíni so ẹni tí ọ̀yẹ́ kọ́ sọ̀rọ̀ sí yín gan wà kíni yóò sọ̀rọ̀ sí yín nígbà tẹ́ ẹ̀ bá ti dó déédéé tẹ́ ẹ̀ bá ṣe ń tọ́ yẹ egungun ojúmọ́ fìtínà lèyẹn ẹ máa ṣe ìlú ó fi dàrú ìwà burúkú lẹ́ẹ̀ máa wù káàkiri gbogbo ojúmọ́ lẹ̀ níjẹ́ káwọn èèyàn ó sinmi lọ́tún lọ́sì ẹ wọn ò ní sinmi ládùúgbò wọn ò ní sinmi nínú ìlú àwọn èèyàn ní sinmi lórí lórí social media àwọn èèyàn ò ní sinmi níbẹ̀ tẹ́ ẹ̀ bá ti gbọ́ ó ti yé ọlọ́run máa yọ̀yàn kó nu kíni nínú àwọn ẹni eré ọlọ́run yọ wá kó nu wọn. mẹ́tẹ́sí bẹ́ẹ̀ túbá àyà wa pọ̀ tọ́lọ́wọ́n bá àlá tó ti ń sọ fún wa nípa pé gbogbo ńgbà téèyàn bá ti di pé kíni téèyàn bá ti di pé èèyàn máa dẹ́sẹ̀ ni gbogbo ti ń jẹ́ oore yóò ṣe kíni yóò kó fún yàn nígbà téèyàn bá ti jẹ́ kan nínú àwọn olùgbàgbọ́ nítorí àwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹlẹ́ni tó ṣe pé oore pé sí wọn lára tó bá ti wá yọ ọkọ rẹ̀ rẹ́ kó nínú àwọn olùgbàgbọ́ òdodo tó ṣe pé ẹsẹ̀ àwọn ẹlẹ́sẹ̀ lọ sọ́ra lọ kí ọkọ rẹ̀ bọ̀ nínú wọn gbogbo tí ń jóore tọ́lọ́mọba aláàtò kàlẹ́ nínú alukur'ani kò ní jẹ́ tiẹ̀ àkàdé ẹ̀ ń bẹ̀ nítorí pé tabani àmà kà ó lé lọ́gọ́rùn-ún tọ́lọ́mọ ti ń júwe pé gbogbo ẹ̀yin tẹ̀ máa ń bẹ̀rù ọlọ́run ọba ẹ̀yin tẹ̀ ń ṣe dáadáa ẹ̀yin tẹ̀ ń wà dáadáa ẹ̀yin tẹ̀ nígbàgbọ́ bó ṣe kẹ́ nígbàgbọ́ ntòun ọlọ́run ọba máa ṣe fún yín lélẹ̀ ẹ̀jẹ̀ àkàdé ẹ̀nu rẹ̀. ẹ̀ ọlọ́run ní sẹ́rí gbogbo oore tọ́lọ́wọ́n bá aláàká tá a lé lọ́gọ́rùn-ún yìí fún àwọn tí wọ́n bá jólùgbàgbọ́ òdodo tí wọ́n ń ṣe dáadáa tí wọ́n ń ṣe lẹ́sẹ̀ gbogbo oore kọ̀ọ̀kan nínú rẹ̀ ní khairun mina duniya wa ma fi hà ó lóore ju ayé lọ àti tí ń bẹnu ayé ó lóore ju ayé lọ àti tí ń bẹnu ayé àkàrà kọ̀ọ̀kan nù tá fẹ́ mú wa torí àlè kà tán a kàn mú wa nù ẹ̀ náà ni òun náà ni al-ajrul azim tọ́lọ̀ bá san lẹ́sàn ẹyọ ọ̀kan lórí iṣẹ́ dáadáa tó o ṣe pàápàá jù lọ ọwá bọ̀rù ọlọ́wọ́n ọba òfin wá dọ́mọ àlìjánná ẹ̀sán tọ́lọ̀ bá san yìí ni léyìí tí ò rújú rárá tó sì dá wa lójú ọlọ́run tún wá ròyìn rẹ̀ ọkọ̀ lifáyì rẹ̀ pé ẹ̀san yẹn ni ó tóbi o ẹ̀san ayé wo ló tóbi gbogbo ẹ̀sán ayé nì kì í jẹ́ dọ́bù dọ́bù dọ́bù kí ọ̀wá dọ́bù lé ní ìlọ́pọ̀ mẹ́wàá bọ́lọ̀mọba kọ́ fẹ́ sìn yàn lẹ́sàn tó fẹ́ fún yàn lálẹ́ jẹ́ nínà nípa pínyàn ṣe dára lásán mẹ́wàá ni ó ti bẹ̀rẹ̀ mẹ́wàá yàn wà ní takú sí o iṣẹ́ ayé wo lẹ̀ ń ṣe lákọ́kọ́ pé àkọ́kọ́ tẹ́ bá kọ́ gba èrè lérí ẹ̀ báyìí mẹ́wàá ni ó kéré ọ̀wọ́n ó sì kíni ọ̀wọ́n torí ẹ̀ ìyẹn a máa ronú èmi a máa ronú kọ́lọ̀ kọ́ máa ṣe rọrùn fún yàn bẹ́ẹ̀ nígbà mi tí ma fẹ́ ṣe dáadáa báyìí tí ń rò tí dáadáa yóò fi ṣe é ṣe òun ni kí màá rò pé ẹ̀sán mẹ́wàá ni mo gbà nù ẹ̀ tí má kàn sí náwó yìí tí mo fi jẹun lásán tí mo fi jẹun lásán mo lè mọ́ rí ládàá tó báyìí àbí kíkà fẹ́ràn àyànká lásán mo lè mọ́ rí ládàá tó báyìí àmọ́ tí ma fi ṣe dáadáa ẹ̀sán báyìí ni mà rí ń bẹ̀ ọ̀la yìí sábà máa ìmọ̀ sábà ńlá níyàn yìí láwọn àsìkò kan kọ́lọ̀ ládàá mẹ́wàá ọlọ́run tó wá ní máa dọ́bù rẹ̀ ní máa dọ́bù rẹ̀ ká tó wá sọ pé bọ́ bá ti ṣe dáadáa láyé nì tó jólùgbàgbọ́ òdòdó láyé nì tó kókọ rẹ bọnú àwọn àwọn fusak ó kókọ rẹ sínú àwọn pòkì àwọn tó ṣe pé wọ́n ti sọra wọn di mọ́gàjì nínú ẹlẹ́sẹ̀ wọ́n ti sọra wọn di chairman kínní ẹlẹ́sẹ̀ yáni ẹ̀wò àwọ̀ àyè tiwa àyè ẹ má rìn nípa àyè fẹ́ da o mọ́rò ẹwọ ẹjẹ́ lè mọ́rò yẹn sáwọn ọmọ wa irú ikọ̀ ìfà wa lè báwo sì lo tiwa là sí ń bá a lọ yìí lẹ́nu rẹ̀ lẹ́nu rẹ̀ lọ́hùn lọ́hùn mọ́rò yẹn ọmọ nàìjíríà kan náà wọ́n tẹ́ sí wọ yahoo yahoo wọ́n ń pè ní ọ̀ṣpópì àbí kí lẹ́ ń pè ọ̀ṣpópì àbí ọ̀ṣpópì ọ̀ṣpópì ni ẹ̀hìn ẹ̀sìn yàrá ọ̀ṣpópì lóko rẹ̀ wọ́n ìṣẹ̀gbọ́n náà ni ọ̀ṣpópì ọ̀rọ̀ yìí pé gbájú ẹ̀yìn ní àgbà kí wọ́n ké hush puppy wọ́n ní gbájú ẹ̀yìn sẹ́gẹ́nì ó ní àgbà ọkọ̀ òun gan náà ti ẹ̀jọ́ ọkọ̀ wọ́n tún lọ́mọ yorùbá ni o wọ́n láwọn ẹ̀yìn kan tún wá ah, ìbàjẹ́ ti gbogbo lára ẹ̀yìn ọmọ nàìjíríà wọ́n láwọn kan náà tún wá ń sọ pé ẹ̀yìn sí báwọn èèbó náà ni wọ́n ti wá kó alẹ́ rúngbà kan so àwọn yẹ kó wọn náà lè gbá àwọn èèbó lórí kó lè kó lè kó lè kó lè máa lo fún wọn náà ìfún wọn ẹ olórí àwọn ọmọ yahoo yahoo ni olórí àwọn ọmọ ìyàwó ìyàwó ni ẹ wọn láwọn àwọn èèyàn tó ti gbá àwọn èèbó tó ti gbá àwọn àwọn funfun tó ti gbá one point nine million people ló ti gbá subhanallah bí yẹn bá bá irú eléyìí kú kí ló fẹ́ rù bọ́rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ dọ̀ bọ́lọ̀ ọ̀rọ̀ wọn sì rí wájú ọlọ́run one point nine people one point nine million people ló ti gbá wọ́n sì dénú ilé rẹ̀ wọ́n dénú ilé rẹ̀ wọ́n sì gbogbo àwọn nǹkan tó kó sínú ilé lọ́lọ́kan ọjọ́ kan sixteen billion naira ni wọ́n ṣírò àwọn nǹkan yẹn sixteen billion naira ní ẹ bá rí one billion naira gan ó ṣe mánéjì ayé díẹ̀ ẹnu ọba tó kù téyàn ó lò láyé yìí náà àbí pàtẹ́yàn ní máa jẹun téyàn ní máa jẹun ọ̀rẹ́ ọ̀rẹ́ ọrẹ tààsán níjòkó ẹ̀kan kan ó ṣe mánéjì ayé tọ́ra rẹ máa mánéjì ara rẹ lọ kó wáyé pé n tó kó sínú ló sì lọ sí gbájú ẹ̀ náà ní sẹ́rí pé ti tẹ̀rì sínú ìbàjẹ́ jẹ́dẹ̀ ló ti bẹ̀rẹ̀ o tọ́tọ́ kó gbá yẹn bóyá lọ́kọ́ rí a ò rí pé ìjà mi ó ti ṣe kínni ó ti tẹ̀sẹ̀ mọ́rin ó tún gbá yẹn ó one million kò wá tó mọ́ gbogbo ń bí ọlọ́run mú ọlọ́run mú yín ẹ ní bọ́m̀bẹ̀ àbí tẹ́ bá ẹ sì dáhùn èèyàn lóró dólẹ́wì yìí one point nine million people lẹ ti gbà subhanallah àmọ́ ìṣèkó lẹ́yọ̀ kọ̀ọ̀kan lẹ́yọ̀ kọ̀ọ̀kan ení èjì àwọn ilé ìtìtò wa tẹ̀lé sínú bàjẹ́ kí wọ́n á fowó náà ṣe ẹ bá wa lo tán náà nì wọ́n fi gbóbìnrin náà ni o wọ́n fi ṣèrànú o ọlọ́run lọ́mọ bá ṣe ti rówó yẹn náà ta ni bóyá wọn ò tí sọ fámìlì wọn kadà wọn ò tí sọ dolówó bóyá bọ́ fámìlì wọn yẹ ọ̀kan yẹ sọ dolówó ẹ́ kọ́ ọjọ́ pé ní téèyàn kàrà sínú ilé lásán tó kàrà sínú ilé wọ́n sírò rẹ̀ ẹ́ sixteen billion naira subhanallah wọn ò tí wọn ò tí dákàntì rẹ̀ wọn ò tí mọ tó wà ń bẹ̀ o ọkọ̀ mọ́sá sọ àbí àwọn gbogbo ọ̀nà àbúrò yìí mo mọ tí wọ́n múra arákùnrin yìí. Eh, ọsipọpi àbíkí lẹkẹ púpì ọsipọpi mo ti wọn mú yìí ọlọ́run jẹ́ kó jẹ́ kọ́ fáyìn yòókù ajé òun náà ẹ torí ẹ ni pé ẹja ronú ayé yìí kéré kí mo pé oyè ayé yìí kéré jẹ́ náà ni ó kó ẹnìkan wáyé tí ò lọ ẹjẹ atẹjẹ jẹ ẹni tọlọmọba ni yóò lówó náà ló ṣe kínni ara ẹni tó ti sògùn owó tó ṣe kínni ó tún tòṣì ju èkúté ṣọ́ọ̀ṣì lọ èkúté ṣọ́ọ̀ṣì kí wọn èrò oúnjẹ jẹ torí wọn kò sí sàrà wọn ìgbésà bàbá bíbí sàrà wà bẹ́ẹ̀ ó tòṣì ju lọ ó ti sògùn owó bàbá aláwo tó sògùn fún yín náà ni òun náà ti sògùn owó ṣe bóun náà fẹ́ lówó ṣé òun náà fẹ́ máa lọ jòkó sí abẹ́ ilé àbẹ̀rẹ̀ wọ ni. òun náà ti sògùn ó kọ̀ jẹ́ fún un ló fi ṣe fún yín ọwọ́ àlọ́ ni ó fún un ajẹ́ pé babaláwo náà ni òun náà fẹ́ lówó ó ṣe fúnra rẹ̀ kọ̀ jẹ́ ó yẹ kẹ́yìn ṣe pé kọ̀ jẹ́ lára babaláwo ni òun náà wà ní owó ni òun ti ń sògùn owó fún yín òun wá lọ gbénu gbó àbí ń gbénu ń gbélé àbẹ̀rẹ̀ wò bí èkúté ẹ́ ń gbélé àbẹ̀rẹ̀ ni. òun náà fẹ́ ni babaláwo náà fẹ́ ni ó ti ṣe kọ̀jẹ́ fún rẹ̀ ni ọwọ́ á ní kókó òun ṣe fún yín a jẹ́ pé ọlọ́run ò kó má babaláwo kọ̀ọ̀kan owó kí wọ́n ké kọ̀ọ̀kan owó mà ní òjò ni ìwọ́ tó lọ sògùn owó náà ní tọ́lọ̀ bá kọ owó mọ́ lọ́sìn kínní ló lówó tí ọba kọ ọmọ ò lè rówó ẹ má sọ̀rọ̀ ayé délé rí ibú o nítorí ayé tí ọ̀tọ̀ ń jọ kan o ọ̀rọ̀ àti bá lówó náà tá ń kọ́ tẹ́mi tẹ ẹ gbádùn táyé mà pẹ́ ẹ gbáyé ẹ ní wérí ibú gbére tí ọ̀pọ̀ àṣẹlẹ̀ sí i ẹ torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí kálukú yín fi ń dẹ́sẹ̀ náà ni owó náà ni èyí tó tó tẹ̀lé ni ipò iyì iyì ipò iyì lẹ́fín gbogbo ọ̀pọ̀lọpọ̀ fi ń sẹ́ sí fi ṣe kí ni ẹ ràn ẹ béèrè yìí ọ̀dọ̀ ọlọ́run ni àwọn tọ́lọ̀ ń bá máa ń ṣe yìí fún àwọn tẹ́ àwọn tọ́lọ̀ ń bá máa ń ṣàpọ́nlé fún àwọn tó gbọ́ ọlọ́run ọba gbọ́ ni àwọn tó lọ́nba ma gbé ga yóò gbé ọ̀gá láyé yóò tó gbé ọ̀gá lálẹ́ kìámọ̀ bí wọ́n bá ti wá gbé ọ̀gá láyé ẹ máa retí ìgbé kàtàlì kìámọ̀. ọlọ́run ọlọ́run bá aláwa sọ ní quran suratu nisa aya one forty six ọlọ́run wa yóò ti ní àjẹrán àdìmá. ọlọ́run láwọn ẹ̀yin tẹ́ gbọ́ ọba gbọ́ ọlọ́run lè mi ọlọ́run ọba àlá màá padà fún yín ní ẹ̀sán tó tóbi ẹ̀sán àrọ́jú ẹ máa bá a lọ bẹ́ẹ̀ gbogbo wọn boríborí máa rọ́jú bò ó gbogbo wọn bójúbójú máa rọ́jú bò ó àwọn kan táwọn ò borí nísìn tí wọn ò sì bójú nísìn kòrónà ò mú wọn bójú túláàsì kọ́ra wọn bo wọn búra jọ ẹlẹ́yà gan lọ wọ́n ṣe kíni ẹ bá lọ́dọ̀ àwọn dókítà láwọn àsìkò tá a wà yìí àkànpọ̀ tí wọ́n gan le ju ti kíni lọ ẹlẹ́yà ni ẹ́ ẹ̀sìn yóò lé ẹ̀sìn lé jù bẹ́ẹ̀ lọ o nílé tẹ́sìn ò lé ní ó ti yé nílé tẹ́sìn ò lé ní pé ọ rọrùn fún wa láti ṣe mo tọ́nà bá ní a ṣe but nílé pé bẹ́yìn ṣe ń kàákùn ní pé ẹ bá ti wá rí kinní kan o ẹnì a ẹ̀sìn yóò lé lágbègbè bíi tẹ́yìn kan líle sí yẹn ẹ̀sìn lé jù bẹ́ẹ̀ lọ ó láti kàtàkì ẹ̀sìn rẹ ni ó sì tọ́nà bá ní o ṣe ni ẹ̀yin sáfún kú àwọn sáfún náà ọlọ́wọ́n ọba àlá àwọn fi bójú wọn wọ́n ń sáfínú ọlọ́run ọba aláàrán fi gbé aṣọ wọ̀ wọ́n dà bolẹ̀ ẹ̀yin sì ń sáfoko ẹ̀ sì kú náà ni ẹ̀ sì kíni ẹ̀ kú náà ni ẹ̀ kú náà ni. ọlọ́run kú ń sá fún yín fàyín náà homo la kí ikùn yóò ṣe kíni ẹ padà yín jọ kan ọlọ́run àbíọ́ bí sẹ́ kíkọ́ bá dé ní ìjọ káradàmọ́ wa lọ́wọ́ o ọlọ́run àjọkọ̀ sórí ọlọ́run ọba náà ọlọ́run lẹ́sàn tó tóbi lòun ó fún àwọn tẹ́tẹ́ kẹ́ni kí lẹ́sàn náà àlìjánà àlìjánà ni torí ẹ̀ téèyàn bá láǹfààní àti rí yàrá kan lálìjánà lásán èyí sọ fún kí yàrá kan bẹ lálìjánà o bọ̀tọ̀ bá láǹfààní àti rí yàrá kan lálìjánà wọláì ó tóbi ju ayé lọ ó lóore ju ti ń bẹ láyé lọ ayé àti ti ń bẹ nú ẹ lọ báyìí tá àdàmú fẹlẹ yìí ó ń là káyọ kó dàmú fẹlẹ yìí náà ẹ já padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ṣe rọrùn fún wa o kò sí nǹkan kan láàyè o ó ti yé o kò sí tẹ́ntọ́ lẹ́wọ̀n tó bọ̀ ọ̀nà tó sọnù ayá mi nínú àwọn nǹkan tó wọ́n máa ṣe fáwọn tí wọ́n bá gbàgbé ọlọ́wọ́n tí wọ́n bá gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ tí ó sì ní jẹ́ tẹ̀yìn tẹ́tẹ́ pé kíni ẹ̀yìn tẹ̀ ń sẹ́ lọ́wọ́n ọba lójú méjèèjì tí ò ní jẹ́ tiyín ọlọ́wọ́n ọba láàní òun ọmọ gba aburú dànù aburú ayé àtàlìkẹ́ àmà kó fáwọn tí wọ́n bẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba dá ọlọ́ni inna Allah yudafi'u 'anil ladhina amanu ọlọ́run lóhun ọlọ́run ọba wọ́n máa darí aburú kù lọ́dọ̀ àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ tán ṣe dáadáa tí wọ́n máa ṣe ọlọ́run ọba wọ́n máa gbá burú fún wọn tó pé inna Allaha la yuhibbu kulla khawanin kafur ọlọ́run ọlọ́run ọba ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa jàǹbá tẹ́ ti di ó ti yín ẹ̀ sì lè jàǹbá ọlọ́run ọba eré ara yín lẹ́ ń jàǹbá ọlọ́run òun ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ yín èyí tẹ́ ń ṣe ọba aláàbáyé ọlọ́run lòun ò nífẹ̀ẹ́ yín. lára oore tí ó bọ̀ fún yẹn lẹ́sẹ̀ òun náà ni pé istighfaru li malaika wa amalatul lahum àwọn ẹ̀yin ń ọba àwọn ò ní foríjì yín wọn ò ní tọrọ fún yín àmọ́ wọ́n máa tọrọ àforíjìn fáwọn tí wọ́n bẹ̀rù ọlọ́wọ́n ọba àwọn olùgbàgbọ́ òdodo àwọn ọlọ́wọ́n ọba máa tọrọ àforíjìn fún wọn abẹ́yìn tẹ́ ọlọ́wọ́n ọba tọrọ àforíjìn fún yín ọlọ́wọ́n mọ́sá sùnmí náà kàmí àwọn táwọn máa tọrọ àforíjìn fún. ọlọ́ni alladhina yahmiluna àtàwọn tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àlà àràṣí yusabbihuna bihamdi rabbihim gbogbo wọn pátápátá ni wọ́n máa ń ṣe àfọ̀mọ́ fọ́lọ́hun ọba àlà wa yu'minuna bihi wọ́n sì máa nígbàgbọ́ sọ́lọ́hun ọba àlà wa yastaghfiruna lilladhina amanu wọ́n sì máa tọrọ àforíjì fún gbogbo àwọn tí wọ́n gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ tí wọ́n bẹ̀rù ọlọ́wọ́n ọba tí wọ́n sọ ìṣẹ́ lọ́wọ́n ọba tí wọ́n sọ di tí wọ́n fi ń ta yín. wọ́n mọ̀ wá sọ pé rọ́bànà wọ̀sẹ̀ìtà kulla shay'in rahama àwọn mọ̀láìkà ọmọ sọ pé ìrẹ̀ ọlọ́wọ̀n ọba wa gbogbo nǹkan ni àánú rẹ̀ ọlọ́wọ̀n ọba aláàkárí. wà ilmà bákan náà ni wà ilmà gbogbo nǹkan pátápátá ni ìmọ̀ rẹ̀ ọlọ́wọ̀n ọba àláàkárí. ẹ fọkùnfìrìlélẹ́dínà táàbù gbogbo àwọn tí wọ́n túbátá láwọn ò ní ṣèbàjẹ́ mọ́ wọ́n láwọn ò ní ṣe yahoo yahoo mọ́ wọ́n láwọn ò ní kọrin kórin mọ́ wọ́n láwọn ò ní máa jó fáwọn tí ń polo káàkiri mọ́ ẹ̀yin obìnrin tẹ́ ń jó káàkiri àwọn tó bá ti wọ́n fi yín polo kiri wọ́n láwọn ò ní jó fún wọn mọ́ ìbàjẹ́ wọn wọ ẹ̀gúnlẹ̀ wọn ò gbowó ẹ̀yìn mọ́ wọn ò gbẹ̀gún jẹ mọ́ wọn ò sọ aláàrídẹ́lẹ́bì mọ́ wọn ò sọ dẹ́lẹ́bì wọ́n fún ẹ ẹ wọ́n àfà ẹni tó jẹ̀bi wọ́n jẹ́ ọmọ pé òun lọ jẹ̀bi ẹni tó jàre wọ́n jẹ́ ọmọ pé òun lọ jàre wọn ò ṣàbòsí fáwọn èèyàn wọn sì pa àwọn gbogbo àwọn tí wọ́n túbá tí wọ́n padà sọ́dọ̀ ọlọ́run ọba báyìí ọlọ́run bá ṣàforíjì fún wọn wọ́n sì tẹ̀lé ọ̀nà jahim kí lè léyìí tá à ń sọ yìí ìtumọ̀ eléyìí tá à ń sọ ni pé gbogbo ẹni tó bá bẹ̀rù ọlọ́wọ́n ọba àmàlẹ́kọ̀ ọmọ tọrọ àforíjì fún wọn wọ́n tún máa ṣàdúrà fún yín ìwọ bàbá ìwọ ìyá ìwọ ẹ̀gbọ́n àwọn àbúrò tó ń láǹfààní àti gbọ́mi àti wọ́n tó para máa gbọ́ ẹja tó bá lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba àlá ẹja darapọ̀ máwọn ẹni rè tá a bá darapọ̀ máwọn làánú òfin jẹ́ kan náà àwọn táwọn àmàlẹ́kọ̀ ọmọ tọrọ àforíjì fún báyìí àwọn mọ̀láìkà ó sì máa tọrọ kọ́lọ́mùbá kọ́ dáàbò bò wá kò níbi iṣẹ́ burúkú kọ́lọ́mùbá kọ́mọ́sà ṣe ní rọrùn fún wa nínú àwọn oore tọ́lọ́hún ó ṣe fáwọn tán bẹ̀rù ọlọ́wọ́n ọba tí ò ní ṣe fẹ́yìn tẹ́ bẹ̀rù rẹ̀ òun náà ni pé mọ̀wàláàtò mọ̀wàláàtò lọ́ọ̀hí láhùn ọlọ́wọ́n ọba ni yóò máa bárò àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe ọlọ́wọ́n ọba yóò máa ṣe yóò máa hẹ́n ọlọ́run bó sun wá àwọn èèyàn bẹ́ẹ̀ yóò sun mọ́ra rẹ̀ ó ti yé wọ̀lá yòzálù máa ń wà láwùlọ ẹ wá lọ mọ̀ pé kò sẹ́nìkan tó lè kó ìyẹpẹrẹ bá ẹni tọ́lọ́run bá àlá tó bá mú lọ́rẹ̀ ẹ lè kó lọ́pọ̀ ẹ kàn máa yẹpẹrẹ ara ẹ̀yin kan lè yẹpẹ ara wọn ẹ lè yẹpẹrẹ wọn fúngbà díẹ̀ ni ìyẹpẹrẹ tẹ́ ń yẹ fún wọn yẹn ni kò lè jẹ́ sí wọn ẹ̀yin lẹ́pàdà wàá kábùkù lọ́la torí ẹ̀ àwọn ẹni ọlọ́run ẹ̀ lè yẹpẹrẹ wọn bẹ́ẹ̀ tẹ́ ń bá wọn alùsùn náà tẹ́ ń bú wọn mo ní tó bá da yín lójú sẹ́ wọ́n ní ẹ má yẹsẹ́ wò mọ́ ẹlẹ́gbọ́ wọ́n ní ẹ má sóògùn mọ́ ẹlẹ́gbọ́ ó ti yé ẹ wá ń pàtẹ òògùn fáwọn èèyàn ẹ ń bá yàrá mùsùlùmí ó bá bí yín dá ẹja wá rí social media káwá mubahala, mùbáhálà ẹ ẹ ẹ kọ lẹ́tà pé ká ṣe mùbáhálà tó bá jẹ́ pé oògùn ẹbọ tẹ̀ ń ṣe yẹn tá à ń pè lóògùn ẹbọ yẹn kálà yàtọ̀ sí oògùn ẹ̀wò sahara tá à ń pè lóògùn ẹbọ tẹ ní káwọn èèyàn máa sí gbẹ́rẹ́ ń tẹnu máa sí gbẹ́rẹ́ ń tó bá jẹ́ pé ó right lóòótọ́ ẹja ṣe mùbáhálà lélẹ́rí ká máa yẹsẹ́ wò tó bá jẹ́ pé ìsìkè ìsìkè gèfè rí ẹja ṣe mùbáhálà lélẹ́rí tẹ bá tó bẹ́ẹ̀ ó mọ ká gbéra wa ṣépè ká gbọ́mọ wa ṣépè tó bá tẹ̀ bá tó bẹ̀. ìbẹ̀rù láti mẹni tí sòótọ́ ẹ̀ẹ́kan madé ni. wọ́n lè sọ fún yín ẹ̀rọ ẹ̀wá yàwó sórí nẹ́ẹ̀sì ẹ̀wọ́n sọ kúsọ káàkiri àwọn tí kò mọ ẹ̀yin kẹsẹ̀ kẹsẹ̀ kódìgbàrọ̀ ni torí ẹ̀yin ẹ wá sọ̀rọ̀ ayé di ẹnìkan tó máa ẹ máa ta ẹ máa parọ́ fún wa pé kí ló burú bí sírù sírù àti sírù àti nágàrí erigun gbogbo ẹ̀ àtògùn ẹbọ erigun gbogbo ẹ̀ kò sí sírù kankan kò sí àsìmí kan bì kan kò sọ́pọ̀ aláìláì lọ́la kankan kò sọ́pọ̀ yàrá tébù kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo tí mò ń sọ yìí kúfùrù ni tọ́ba ti ní òrí bẹ́ẹ̀ jásí mùbára lẹ́lẹ́rí kí ni sẹ́yìn. wọn lè sọ fún yẹn lẹ́gbọ́ ẹ kẹ́ kẹ́ nu yín kò tó zẹlẹ o ntí mo sọ ni o fa ansahum Allah fa ansahum anfusahum ọlọ́run ti mu yín gbàgbé ara yín ẹ wá sínú ẹ wá ẹ wá rí sí kankan ntí sí o ìwọ náà tọ́ ayé yóò dàbí tètè yá ajá wọn bí yóò dàbí so bá náà torí ẹ ọlọ́run bá sọ fún wa ní suratul Baqara aya two fifty seven ọlọ́ni Allahu waliyyul ladhina amanu ọlọ́run lèmi ọlọ́run ọba èmi lọ rí àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ èmi lọ rẹ wọn èmi lọ olùbáṣe wọn èmi ní olùbáṣe wọn. èmi lẹni tí mà pẹ̀lú wọn gbogbo wa yukhrijuhum mina dhulumati ila nur ọlọ́ni mà yọ wọn kùn nú àwọn òkùnkùn birimu bírímù òkùnkùn àìmọ̀kan òkùnkùn rújú kò lè dùn mí ná ti jù ọba ni òfin yọ yín kúrò nínú òkùnkùn rújú làìmọ̀kan yín fi ń gbókan sí òkùnkùn ọlọ́ni màá máa yọ yín kò nínú àrùn òkùnkùn burúkú yìí náà ni gbogbo ẹ̀yin tẹ́ bẹ̀rù ọlọ́run ọba àlá èmi ni ti yín ẹ̀yin náà tèmi. ọlọ́run mọ́sàjà jẹ́ ni ọlọ́run ọba jẹ́ ọlọ́run ọba àlá kọfà kọjẹ́ ni tí ọmọ báwa náà ṣe pẹ̀lú iṣẹ́ dáadáa. nínú àwọn oore tí ó tún máa ṣẹlẹ̀ sáwọn tí wọ́n jìnnà sẹ́sẹ̀ ẹ ẹ ó yẹ kẹ́ ronú náà ìwọ́ tó mú gbó tó mú sìgá sọ wọ́n tó ń ṣe yẹsẹ́ wò tó ní ẹ̀lẹ́ yẹsẹ́ wò ní sọ́bi tó lọ́n ti ròyìn rẹ àbí àwọn olùgbàgbọ́ òdodo ní ẹ̀ máa ń yẹsẹ́ wò ni. wọ́n sọ fún ọ pé Idris ó ti yé wọ́n ní í máa ń wo mùjísà àti ẹ̀ní bí kò wo yèpẹ̀ àbí kò wo yèpẹ̀ kó fi máa ti ń ṣẹlẹ̀ sáwọn èèyàn mùjísà àti ẹ̀ní bó tẹ̀lé pé kò sẹ́nìkan náà tó lè fi nílẹ̀ pa ànábì Idris ni àwọn èèyàn bíi mẹ́ta làwọn àfa ìdírísì rẹ̀ pé ó súnmọ́ kọjá àwọn ẹni báyìí nínú àwọn ànábì ọlọ́run ẹ̀bí mẹ́ta ni kìí sẹ́yìn kan ìdírísì lọ́kàn gbajúmọ̀ ni kò sẹ́ni tó lè sọ pé ànábì kan sáà ni ọlọ́run fi fún mùjísà ẹ bọ́lọ̀ sí wa fún musa ní mùjísà tiẹ̀ náà tó ní kó ní pàpà ìwọ́n náà lọ mú pàpà kan mọ́ lò ó jẹ́ ìpẹ̀lẹ́ ńlò ọlọ́run sì ní kí musa máa tọwọ́ bọ kíni abíá ẹ àbí ìtòfún isa tó ní kọ́ máa jókòó dìde kí ẹ̀yin náà máa lọ́jọ́ kúkú dìde ó ṣe jẹ́ mùjíbà ìmùjísà ànábì ìdírísì àbáwọn ànábì tó yẹ kó àti ẹ̀fí bẹ́ẹ̀ gbókọ̀ wọn táwọn afáàfin ti tì pé ó súnmọ́ káwọn ní ànábì sọ ó ṣe jẹ́ kí yẹn wọ́n pariwo kí mùjí ànábì ní ọmọ ìwà fàwọ́ àdáàkà ẹ lọ mú ànábì yìí sá ẹ máa jókòó àbọ̀ sọ fún wa wọn bàtà nàbí o sọ pé wàmẹ̀ wá fakọ xatu wàmẹ̀ wá fakọ wàmẹ̀ wá fakọ xatuhu wàmẹ̀ wá fakọ xatuhu fọ wà zaka bàtà nàbí o ti sọ yìí lọ́wọ́ nítorí ẹ̀rẹ́ fi ṣe yìí bẹ́yìn bá rò dáadáa ni ẹ mọ̀ pé àìmọye ọ̀nà ìlànàbí ti kọ́ pé kẹ́ ẹ máa yẹ nǹkan wò àìmọye ni kùránì ti gbá dànù ẹ ti mọ̀ pé ànábì ọ̀fẹ́ gbátà ànábì ọlọ́wọ́n ọba yẹn dànù níbẹ̀ kò sí ó fi rẹ̀spẹ̀tì ànábì yẹn ni pé kẹ́lì mọ̀ pé anábì kan bẹ tó nírú yín o ẹ́ kò sí ó sì mọ̀ pé ẹ lè ríru rẹ̀ anábì wa ṣe ta àlékò bìlì mohal ní tí ó lè rọrùn kọ́sẹ́lẹ̀ ó wá àlákọ̀ rẹ̀ fún yín ìyẹn ni pé ó fún yín ó àlákọ̀ yín máa ń tọ́jú pé kò rọrùn kẹ́ ẹ rí i ṣe kò rọrùn kẹ́ ẹ tara rẹ̀ àwọn ní ànábì tí ni wọ́n mú wá fọkàn xatọ̀hu fàwọ́ dáàkà ẹni tí ẹni tí òun náà bá ṣe tiẹ̀ tó bá ṣe dédé báwọn náà ìtẹ̀ náà ló ṣe òun tó lọ́rùn kó rí i ṣe kó lẹ́nìkan ní sìn òun náà lè tọ́ ọba bíá bíá bíá bí ànábì wa musa ti ń tọ́ ọba bíá irú bóun ṣe ń ṣe tí ìmọ́lẹ̀ ọjà dé òun kó lẹ́nìkan náà lè ṣe abẹ́nìkan náà lè rí pọ̀ ká náà bí ànábì mu àá ìjà ronú náà padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ẹ̀kọ́ ọ̀kọ́ la ewé lọ́kọ̀ làṣẹ́kọ̀ọ́ lára ó ti yé ẹsẹ̀ tẹ̀yìn tẹ̀ ń dẹ́bọ̀ ìganjú lu tàwọn tí wọn ń gbébọn lọ oníbọn lọ́dọ̀ àwọn tí ń ọba gan wọn lórí jù yín lọ ọmọ tí ó ó lórí jù lọ wàláì ọmọ àta tí ń tí ò já sinmi ó lórí jù yín lọ lọ́gbàtọ́ ọba ti sẹ́bọ̀ ìtẹ̀yìn sọ yíya burú ńlá ni. àbí kí a sí kọ́ wá mọnú àwọn orin tí ó bọ̀ fún ọ tí ò ní ṣẹlẹ̀ sí ọ òun náà ni pé ọlọ́run ọba amúruhu màláìkẹtàhu bitatibitihim àwọn tán bá bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run bá máa pa àwọn rẹ̀ láṣẹ pé kó máa fẹsẹ̀ wọn rinlẹ̀ lérí dáadáa gbogbo ti jẹ́pọ̀ kí ọlọ́run ò ní fẹsẹ̀ yín rinlẹ̀ ẹ lọ mú ẹ̀rí pa tí jálàbí iruti tí ń ni o irú tí ni kì í jálàbí pé kéèyàn kó nǹkan lu o ti yẹ ẹ ma da ẹ ma da ẹ da ẹ ma pa ìpapọ̀ ẹ o ẹ má ẹ má ẹ má pa ntí o da àti wọn nítorí pé okọ̀ yẹn kíni ó ẹ rọ́bùkà ilẹ̀ mẹ̀láìkà ánì mẹ́àkùn ọlọ́run ìrìn ànábì sì rántí nígbà tó lọ́wọ́ bá aláwọ̀ ránṣẹ́ sáà mẹ̀láìkà nípò wọn ọlọ́wọ́ ọba ó ti ọlọ́wọ́ bá ránṣẹ́ sáà mẹ̀láìkà pò wọn ọba àlá ó ń bẹ pẹ̀lú yín fọ́sábìtò lẹ́dínà àmánu ọlọ́wọ́ á ní pé o ẹ fi ẹsẹ̀ àwọn tí ọba gbọ ẹ wọn lórí òdodo ẹ má jẹ́rú ọba wọn. ọlọ́ni sa'ul kìfé kulubi alladhina kafaru ar-ru'ba ọlọ́láwọ̀ ọlọ́wọ̀n ọba àlá a padà fi sinu ọkàn àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́wọ̀n ọba àlá àwọn tí ń ọba àlá àwọn tí wọ́n ń figbá borí ọba mẹ́lẹ̀ jù sínú ọkàn wọn ọlọ́yìn mùsùlùmí wadiribu minhum kulla banan ẹ máa wa gé wọn lọ́mọ̀ká lọ ẹ máa gé wọn lọ kí la fẹ́ lò láàrin yìí ni pé ẹlẹ́ṣẹ̀ ní àwọn ní fẹsẹ̀ wọn rinlẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ pàdé ọ̀tá wọn ìbẹ̀rù ni ọmọ jẹ́ tiwọn. bẹ́ẹ̀ ni ọlọ́mọ àti wá sọ lóríṣiríṣi àyà kátó suratul náà ni ọlọ́run tó sọ pé àforíjìn tẹ̀yìn tẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run bàálà èyí tí ò ní sí fáwọn tí ń náà ọlọ́run jẹ́ kó yẹ wa pé àwọn tí wọ́n ọlọ́run ọba àwọn ni wọ́n nìyí ọlọ́run ọba ò nìyí ànábì ò nìyí àwọn tí wọ́n niyi ọlọ́run ọba náà nìyí ó máa jẹ́ tiwọn ẹ̀yin ẹlẹ́sẹ̀ mo lọ́lọ́run ti ròyìn yín pé nìyí ẹ sọ fún wa lóò ní fẹsẹ̀ sọ bí tọ́lọ́run ti sọ pé ẹ nìyí pé ẹ̀yin tẹ̀ ń dára ẹ nìyí ẹ sọ kò sí. so pàtó sọ́tò kọkànlá ọlọ́run ti sọ pé kíni òun máa gbé àwọn tán bá bẹ̀rù àwọn tán bá tí wọ́n sì bẹ̀rọ ọlọ́run ọba látara àmọ́ wọn òun ó gbé wọn ga ní ipò ńláńlá. báyìí lọ́lọ́run bá sì wá sọ lóríṣiríṣi nínú àyà alukur'an ọlọ́run tó sọ nínú àyà mi suratul an'am àyà forty eight ọlọ́run tán bá ọlọ́run ọba àlá òun ó fi wọn lọ́kàn balẹ̀ lọ́jọ́ tí ìbẹ̀rù tí ìbẹ̀rù tí ò síbẹ̀rù tí ó tó gbogbo ẹ̀rù tí ń ṣẹlẹ̀ sí yàn láyé kò lè tó ní ìtafẹ́ sọ yìí. ọlọ́run ní ọjọ́ náà nì ìbẹ̀rù ní mú àwọn tẹ́ bẹ̀rù ọlọ́run ọba gbogbo ọtọ́ ọlọ́run ní fẹsẹ̀ lẹ̀ ha kú rẹ̀ orúkọ jìnnà ni kò kò jìnnà kò jìnnà àwọn tí wọ́n sọ ń jò ní lo seventy years láyé tí wọ́n wò pé wà lọ́mọ thirty years bẹ́ẹ̀ ọmọ twenty kìíní kan náà sì wà sani káwọn náà ti ẹ̀rí ibi seventy years lọ láyé ti tó àwọn ìmọ̀ seventy years fẹ́ pé wọn ò rí pé kíni kò tí ì ṣe kíni wọn ni pé ó kéré káwọn tó lọ ten years. ó lè máa wo rẹ̀ kọ́ pé twenty years kọ́ pé fifty years sì à tó bá rí gbàdún fifty years tó bá ti ẹ̀ lọ fifty years láyé ó tó ẹ̀ yóò ti fifty years náà bá ti pé ni wọ́n rí pé kíni kò jẹ́ nǹkan kan kò jẹ́ nǹkan kan tí ọ́fíìsì yẹn bá pípa ìbẹ̀rù tí ó wà ṣẹlẹ̀ sí ọ ni yóò ju gbogbo èdè ìṣẹ̀lẹ̀ sí ọ látàyè yìí lọ ó ti yé síbi ya àwọn amúnẹ̀múnẹ̀ lásán náà kankan ẹ̀kún wọlé rí náà yọ ẹ̀yàn bọ́ sí ọ ló ti sọ̀rọ̀ sí ní yàgbé ara ẹ̀rù mélòó sì bọ̀ ìbẹ̀rù yóò jẹ́ wíyà àlìkíyàmà ìbẹ̀rù tá àlìkíyàmà bá fẹ́ ṣẹlẹ̀ tí kò bá fẹ́ dé ojú lè lọ ọlọ́run á sọ nínú suratul An'am verse forty eight ọlọ́run ní faman amana wa aslaha fala khawfun alayhim wala hum yahzanun ọlọ́run gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́run bá gbọ́ tó dẹ̀ ṣe dáadáa tó ṣàtúnṣe láyé tí ó ba nǹkan jẹ́ fala khawfun alayhim ọlọ́run nírú àwọn ẹni báyìí kò ní síbẹ̀rù fún wọn léèrè tọ́fẹ́ lọ pàdé láì kíámà ẹ̀rù ní bà wọ́n wala hum yahsanun ọlọ́ni rọ àwọn eléyìí sì ni wọn ò ní banújẹ́ léèrè tọ́fẹ́ fi kalẹ̀ sáyé so ní ìparí ọ̀rọ̀ mi níta àgbẹ̀lérò nínú tá à ń sọ yìí ni pé kéèyàn bẹ̀rù ọlọ́wọ́n ọba kọ́gbọ́ ọlọ́wọ́n ọba bọ́ sábàbùn jalibun li kulli khairin okùnfà kan tí máa ń fa gbogbo dáadáa wá fún èèyàn wa kullu khairi fi dunya wal akhirah fa sababuhu al iman gbogbo orí tí ń bẹ láyé pátápátá àti lálẹ́ kìámà ní tí ó fà wá fún ni ọlọ́run ìwọ tó wàá bẹ̀rẹ̀ ọlọ́run tó láyé lọ́wọ́ kìí so orí yín sáré o torí pé wọn náà mọ̀ kó kàn rí olè balẹ̀ bọ́kàn rẹ bá sì balẹ̀ ní bí ṣúgà tọkàn rẹ bá ni kìí so orí lọ́lọ́run fún ọ ẹni tó bá bẹ̀rù ọlọ́run ọba gàgà lọ́lọ́run máa ń sọ̀rọ̀ ọ ọlọ́run ni wùlẹ́ àìkàlà ọ̀hún mọ̀lẹ́ àmù kọ́lá làwọn gan ni wọ́n ní fọkànbalẹ̀ àwọn tẹ́ bẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba àwọn tẹ́ gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ ni o àwọn ni wọ́n rí fọkànbalẹ̀ o torí ẹ̀ ni pé n tí máa fore fún yàn ní kéèyàn ọbẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba àlá wa kullu sharri fi dunya wal akhirah gbogbo aburú láyé àti lálẹ́ kìámà ni n tí máa fà fún yàn ni kéèyàn má bẹ̀rẹ̀ ọba kéèyàn má nígbàgbọ́ kó má wà pẹ̀lú àwọn ẹni rẹ̀ فكيف يكون فكيف على العبد أن يرتكب شيئا يخرجه عن دائرة الإيمان يقول زبير رفوة منية kọ́ ọmọ wa sí nǹkan kan tó ṣe bí kíni yóò mú ọ kúrò lágbègbè àwọn ẹni rẹ yóò mú ọ kúrò lágbègbè kọ́ ọbẹ̀rù ọlọ́wọ́n ọba yóò mú ọ kúrò lágbègbè yìí nígbàgbọ́ nù ọlọ́wọ́n ọba yóò wá jẹ́ pé nǹkan yìí ni yóò wá kọ́ dí ọ láàrin ìbẹ̀rù ọlọ́wọ́n ọba ẹ́ àti wo gẹ́gẹ́ fúnra rẹ ẹ́ àmọ́ yóò sọ ọ́ dẹni tí ó wà lágbo àwọn olùbẹ̀rù ọlọ́wọ́n ọba yóò sì sọ dẹni tí ó tí ó kó eh, tí ó yóò sọ dẹni tí ó mú ọ kó lágbo àwọn olùbẹ̀rù ọlọ́wọ́n ọba yóò dẹ̀ sọ dẹni tí ó mú ọ kó lágbogbo àwọn àwọn olùgbàgbọ́ òdodo eléyìí náà aburú ni bíyàn bá sì já ọkọ̀ ń ẹsẹ̀ náà ni ẹsẹ̀ gbọ́dọ̀ máa sọ yẹn di kúfúrú ni o tó di káfíru tó wà nínú ẹsẹ̀ wà ní pé ẹsẹ̀ gan aláàlẹ́ ni kọ́lọ́mbà aláà kọ́mọ̀jẹ̀ kí irú eléyìí ọ̀sẹ̀ lẹ̀ sí wa abẹ́lẹ́ wọn bá fẹ́ nìkan kan wa. gbogbo ọ̀nà tá à ń gbà fi ṣẹ̀láyé ọlọ́mọṣà kúrò ńbẹ gbogbo ọ̀nà tí bẹ̀rù ọlọ́run bó fi jẹ́ tiwa ọlọ́mọṣà ṣe fún ọlọ́run bá là àwọn ẹni rẹ tá a bá rìn tó ṣe pé àtàrà wọn náà ni àwa náà ó dẹni rẹ tayé àti ọlọ́run lè bá wọn rìn àwọn ẹni tá a bá rìn táwa wọn táwa náà kọ́ ẹ ntó tóbi jù ntó tóbi jù ẹni tó tóbi jù nínú tí máa sọmọ nìyàn jù nìyànnú jù òun náà ní kíni ọ̀rẹ́ ọ̀rẹ́ ni máa tètè sọ yànnú jù kálukú kókó sàkíyèsí tí mo sọ yìí ọ̀rẹ́ ní sẹ́kẹ́ni ni máa mísìlì dìyàn jù torí ẹ̀ máa wọ ẹni tẹ́ ẹ̀ bá rìn ẹ̀ dẹ̀ máa sọ àwọn èèyàn lára ẹ máa sọ àwọn ọmọ yín lára ẹ máa sọ àwọn aládùúgbò yín lára ẹ máa sọ àwọn tí ń gbọ́rọ̀ yín lára ẹ máa sọ àwọn àwọn ọmọ kéwọn yín lára kó o ní gbàgbọ́ àwọn tẹ́ bá ti mọ̀ kó wọ́n bá tiwọn jẹ́ tí wọ́n sọ wọ́n nídàkúdà ọ̀rẹ́ máa ń sábà bá tìyàn jẹ́ o wò sáà ti máa ṣe sọ nítorí tán láwọn bá a la nínú ẹni tó lè tètè kọ́ àgbà kó bá yàn jù lọ́rẹ́ seventy percent ọ̀lẹ́dẹ̀ ti sì yàn nù sì yàn lọ́nà ju bí òbí àbí alábàágbé gan ti lè sìnkẹ́ni lọ ó lè tètè sì lọ́nà àbá àwùjọ gan ọlọ́run ọmọ sọ wa kó n bí aburú ọlọ́run tóbi ọlọ́run bá a la inṣàlá àdó báyìí títí di ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn tọ́lọ́run bá a la àmọ̀ tẹ̀síwájú. ربطا با إذا يجي وصلى الله على نبينا محمد وعلى أهله وصحبه وعلينا أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت أستغفرك وأتوب إليك أنت أستغفرك وأتوب إليك أنت أستغفرك وأتوب إليك